ìyá abẹ́ kò parí ma ìyá ló ma bẹ̀ ìyá abẹ́ kò ìyá kọjú ìyá ló ma bẹ̀ ìyá. aláìfẹ́ ìfẹ́ wúrà báyìí ni eré ìfẹ́ wa ṣe bẹ̀rẹ̀ kò tó oṣù kan tí oyún fi dúró sí mi lára. congratulations. Congratulations, Mrs. Kimberly. Congratulations. Yeah, mo Ah, ẹ bá get. Eh? She Ṣé èṣù ló kọ ẹ wípé kó o lo oògùn tó máa ṣe oyún inú ẹ̀ dànù? Ṣé irú àsìkò ìlú ayẹ kò jẹ́? Wọ́n ní ọ̀tá odidi ọmọ lẹ́kọ̀ọ́. Bó o ló ṣe Kimberly? Ta ló lọmọ ọwọ́ ẹ̀? Ìyàwó lèmi Kimberly. She wo ló lọmọ ni? Màá ayé yín ò dá fún ayé ìyá ẹ ò ní dára búlé. lórí ọmọ tí mo bí kí wàá ní tí mo ẹ bá pa mí kẹgbẹ́ mi. ayé máa dín ìdàkudà ah. ọmọ ṣe á di tá a sọdá díẹ̀ tá a wá ń tà kí. <laughs> ẹṣin kò tiẹ̀ lórí eré sísá. ara rere tó máa ń dáyẹ̀ ò fàyè mi dá. ọmọ ayé mi dá. a lè tó náà lẹ́bi. kó bá mi gbé ọmọ mi sílẹ̀ kó dẹ̀ kó gbogbo angara kó gbàbí tó bá máa gbà lọ gbà lọ. níbo ẹjọ́ tí wèrè ọ̀pẹ ni tó wò. tí ọlọ́dẹ tó ní àdá ò bá ṣe sùúrù kò ní fara rí lọ. ọmọ ọmọ mi lè léyìí ṣé kí n wá fọmọ mi lè fún kó máa gbé lọ ni. beautiful, love is beautiful. One to live as one, it's so beautiful. Life is boring without love. Two are better than one, cause they have a good reward for their labor. It's a beautiful thing, falling in love with you. I bless the day. I met you, my love. Ooh, kò finú lóyún, kò fẹ̀yìn gbọ́mọ kan, kò jẹ́ màmá àwọn ọmọ mi. Kí n jẹ́ ọkọ rẹ títí ayérayé, káwa méjèèjì jọ wà nínú ìrẹ́pọ̀. Ìfẹ́ dùn wò. ìfẹ́ tútù ó tútù bí mi àmú you and I will live as one you and I will live as one yeah. you and I you and I mm. you and I will live as one falling in love with you you and I will. us one. You and I will leave us one. Oh, you and I. You and I. You and I. um, sorry, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé o dáhùn ni o try o try but nǹkan tí wọ́n sọ pé o fẹ́ fún mi yẹn àwọn lè mi fẹ́ gbà o yes sórí nǹkan tí mo fẹ́ ni pé okay do building office wa. méjì ẹ̀ yes ẹ tó bá tún wá ṣe yẹn tán wàá kàn ra bá mi wá mọ́tò kan tó make sense no Benz tí màá fi máa ó ti yẹ. o ah, ṣe gbogbo gba gbogbo owó gbà náà ah, ah, kí ló ṣẹlẹ̀ lórí èlò. ah no no that's too much na ọ̀rẹ́ that is too much i can't do that àwọn ti pọ̀ jù náà. ó pọ̀ jù náà. èlò owó you are more than that. ọ̀rọ̀ more than that Me more me more than that me more than anything. Ah. Uh, ah. eh, so eh, mo ń ṣeré ní ilé ẹ̀kọ́ tí mo fi mo ń ṣeré ah, eh, ah, nígbà tí mo ṣe tí mo bá dẹ̀ fẹ́ pa ẹ̀ máa ní kó ra rú ilé méjì fún mi kí ló dé nínú èlò. <laughs> àwo mi ò tí ì lọ́jà rí ẹ mọ́tò mi ló develop fault mo ṣáà mechanic mi ti lóun máa gbé wá lọ́la. tí mo tẹ̀sí pé ilé máa tọ̀. èèyàn nílé work àfi tó bá máa dúró mi ò mind pẹ̀wọ́ tí mo dẹ̀ ń wò yìí mo rí pé <laughs> bọ̀ má ìwà náà ti ń lọ náà ó lè á gbé ẹ e dání á drop ẹ sí ibi tó Oh, okay. <laughs> Eh, so you're leaving right now? okay, no problem. I hope you don't mind me taking No, I don't mind. So you just wait. I'm waiting. By those, may you, may you. ṣe ń ṣe mí báyìí ní báyìí ṣe mí bó ṣe wù ẹ́ ó dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ i'm very sure pé tí o bá ń ṣe ìbáyọ̀ bí mo sọ pé kò máa bọ́ ní mọ́tò o ò ní wá ẹ gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ̀ sọ láti jọjọ ó fún mi lésì tó máa mú mi dùn ṣé o mọ̀ pé torí ẹ gangan in fact mo lè fẹ́ sọ pé you are the major reason why tí mo ṣe máa ń fẹ́ wá meet Báyọ̀ ní ọ́fíìsì because mi àti ẹ lè pàdé ìta mo lè lọ lé ẹ mo wá ìtí mo ṣe máa ń insist pé ọ́fíìsì mo ti fẹ́ wá bá lórí ẹ ni mo nífẹ̀ẹ́ ìfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ kò ń ṣe ìfẹ́ tán mo fẹ́ fẹ́ ẹ sílé gangan gangan ni mo fẹ́ fi ẹ ṣe aya mi kó jẹ́ pé ìwọ ló máa bí àwọn ọmọ mi I want to I want to always wake up next to you every morning the love that I have for you is pure and is real. <sighs> <sighs> Mr. Marion, see, I'm tired of all this. Do you want to drop me or not? Because I'm tired. Do you? káwa méjèèjì jọ wà nínú ìrẹ́pọ̀ ìfẹ́ dùn wò. mi mi ò fún lẹ́sẹ̀ kankan sísá bàbá àwọn ò ṣe mí sí ọkùnrin tó ask her out tó lóun láìké wípé òun fẹ́fẹ́ ó yẹ kó fún lásà yes or no because ọkùnrin máa wà ń bẹ̀. Mhm, sista dápẹ́ ẹ mọ ohun pin sí i tí nǹkan tó bá ń wá báyìí náà máa ṣe ṣe ṣóṣóṣó tó bá dé sí báyìí ẹ wo i'm not even interested. come in. <laughs> ó ti dà. Hey, Margaret, just hold on to this first. Oh, gbọ́ sorry, she. Wọ́n ask me out kò tí èlé sọ yes or no. Ṣé ọmọdé ló ṣe ń pera ẹni? Ó kì í ṣọmọdé mọ̀ náà. Ṣé o yọjú? Èmi support me? kò Yes. Torí I'm a tẹ̀ ń wò yìí, téèyàn bá ti fún yes answer, tó bá ti achieve aim mobile. I'm wọ́n máa bẹ̀rẹ̀ sí gbà ẹ́ ni gbogbo nǹkan tí ẹ jọ sọ láti ìbẹ̀rẹ̀ ló máa di wẹ̀lì wọn lè ṣe mọ́ bíi ti tẹ́lẹ̀. níṣòro báwo lẹ́yìn ọmọ sí ìṣe kan máa ń ronú fine ibi tí ọkùnrin tí ò dá wà lè tó dá wà àdẹ̀mí tó lè ṣe àti èsì jẹ ní òun òun gbọ́ òun ò gbọ́ ó mọ̀ pé ó máa fi bọ̀bọ̀ yẹn sí kiri pressure ni bọ̀bọ̀ yẹn máa máa nígbà tí òfun lé sí ṣé nǹkan tó wáyé kí wọ́n sọ iná ló sọ tí ọkàn bá ti jí ń tẹ̀rí ìyẹn ò nílò míì tún máa ṣe nǹkan tó jẹ pé ẹnìkan ṣe ẹ. ṣe ìsìtà yìí ní ẹrù bẹ̀rù ṣé àwọn ọkùnrin tó wọn fà ń sìn bí mi ṣe sọ anything fún mi síbẹ̀ hmm. so avoid story that tó ṣàdéhùn. Oh, Thank you, ma. See you, ma. Bye. It's cold. Ah, okay. Signature, ma here. It's, what about Bí mo fi máa fẹ́ sí o, ọmọ tó jogún. Ọmọ tó jogún èdè náà á jọ gbọ̀ngàn láwọlé. Bàbá Bísí, ọmọ tó jogún máa jẹ máa jẹ táàtì. Ọmọ tó jogún. Tí a bá fogó lẹ̀ fọmọ, ọmọ lè bogún yẹn jẹ.

ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó dúdú ọ̀họ́. ọmọ tó jókòó máa jókòó. ó fẹjú kẹtẹ. ìní rẹ ó dúdú ọ̀họ́. káà. dáre ó da nǹkan ọ̀hún. ìbílẹ̀. ó balẹ̀ pẹ̀pẹ̀. àyà mọ́. ó ah. pọ̀. <laughs> mo fẹ́ lọ fa ìjẹ̀gbọ̀n kan lénìí mo ojú lásán ò ṣe ya wèrè mo fẹ́ dira lọ kí n dira lọ yes. ṣé o mọ̀ kó ti dàgbà. ọmọ tó jogún máa jọgbọ̀n. oge rọra díẹ̀ díẹ̀ o àgbàdìde o ah, ah. mọ. Ah, oh, oh.

O dẹ̀ ń lọ fàjọ. ó ti tó ah! kí ló ń mú yìí ó dẹ̀ ló ń lọ fàjọ̀gbọ́n bì kan kí tún ni. o ah! jẹ́ rọra o jẹ́ rọra. lè ya. Ah! níbo ọmọ lẹ́yìn kọ́ ni. ìwọ́dọ̀ mọ̀. ẹ jẹ́ kí mú ọ délé tí o máa mú délé bẹ́ẹ̀ kọ́mọ tó jogún wá jogún bàbá bísí. owó bàbá bísí. tani lẹ́wọ̀n. a sọ fún ẹ láì ẹ ẹ ẹ tó bá o sọ fún ẹ níṣẹ ẹ má sílẹ̀ kò fọwọ́ wípé wáyé tó ti. ọmọ kí ló ṣe wọ́n kí ló ṣẹlẹ̀. normal thing tó bá ṣẹlẹ̀ yẹn náà ni ibi tó ti ń ṣe fàájì tàbí àjókòó sí mo dẹ̀ sọ fún wọn pé ètò ó ti tó àmọ́ wọn kó ti da gbogbo ibi tó ti mọ̀ tí yẹn wọ́n ti dàrú olóyè kí n máa gbé wọn bọ̀ lé. you are mad get out get out get out out. ṣé èèmọ kí ìjàmbá yìí ni ẹ kò lẹ́kì mọ ẹgbẹ́ àsìmí gbogbo àdúgbò ṣáà ní kọlá wà ládùúgbò ni. ìyẹn kí ló ṣẹlẹ̀ báyìí dájú. Kábíyèsí mo ní one thousand lórí ìdáni ara bí àtútù méjì wà. mi gbọ́ yín sà. mo gbọ́ mi kílẹ̀ lè oúnjẹ wọn ni bí àmì jíjẹ. ẹ ti fẹ́ mu bí àpẹlú tara yín. eléyìí gbàrọ̀ ni mí. ẹ̀ẹ́dẹ̀ ààrẹ disgrace ẹ dẹ́rẹ́bà lọ gba àwọn ẹni. aṣọ price ẹ. mami. èmi ni o. ẹ rà wá. What's up with you? What's up with you? wá wò pé ah mi gbọ́dọ̀ kọ̀ wá sàdúgbò yìí mẹ́rin kí n máa yọjú sí mi àròyìn lọ ti sọ mi ṣe wò pé kí n yọjú sí mi bá yín get àwọn kọ̀ọ̀kan kó má dàbẹ̀ ní wípé mo ṣán wá ah. mo máa wọ̀ bọ́tẹ́ má láì ogun tí mi pẹ̀lú ọ̀bẹ. o ṣe ọkọ mi ò wá o <laughs> ah, ah. ṣe ìwọ náà rọmọ kẹ ọwọ́ àmàròkè ò ní dààmú ìwọ náà rọmọ ṣìkẹ́ lágbára náà wàá rọmọ ṣerú eléyìí fún ọ wá rọmọ ṣerú ẹ̀ fún ẹ lásìkò ló dà ẹ́ ó yẹ kó ti fẹ́ yàwó ẹ́ ó yẹ kó ti níyàwó kó ti múyàwó wá fún mi báyìí bó ṣe ń bọ̀ ìwọ àtìyàwó ló yẹ kẹjọ wá ṣé wò ó bẹ́ẹ̀ ni kí ni ìtumọ̀ ẹ̀dẹ̀ tó ń sọ báyìí. mo ìwọ wọ́jú èmi kò sí tí bá borí bẹ́ẹ̀dì báyìí tí mo bá tàkàkà ọ̀rọ̀ ẹni mo kọ́ máa ń rò pé ìjọ lọmọ yìí fẹ́ tiẹ̀ pé ìyàwó wà ní ìjọ ló fẹ́ jẹ́ kí n rọ́mọ ọmọ mi ṣé ìwọ náà ò mọ èjì tó celebrate ní last year ò mọ èjì tó wá celebrate ní ọdún yìí èmi gangan fúnra mi tí mo bí ẹ̀mí ò kéré sí mò ń dàgbà sí ni àbò fẹ́ kí n kúkọ tó fún mi lọ́mọ ọmọ ni. Ah, ah, mami kí ni ìtumọ̀ ilé yìí sí. mo béèrè ní. ẹ wò gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ni mo ti kọ láìpẹ́ láì jìnnà mo promise yín wípé ẹ rí yàwó ẹ dẹ̀ rọmọ. lóòótọ́ you promise me. mami má worry promise promise. Máa mi ẹ wò ó, ẹ jẹ́ kí n máa lọ jàre. Ah, mo ní kí sáré. Ah, mo jẹun, ó mò ń ti pẹ́, mo ti fáwọn èèyàn kan lápẹ̀tìmẹ̀tì rẹ̀, mo ti gbọ́dọ̀ rẹ̀. Ó ti ẹ̀ jẹun òye ẹ̀ báyìí. Máa mi máa wọlé máa padà wá. <laughs> Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ farabalẹ̀ jẹ́ ni. Ó dà <laughs> o, ó ṣe ó dà o, ó dàbọ̀ o, ó ṣe. All right, baby. Yeah, you're senior already. Màá lọ́dọ̀ sí tàbí pé máa wojú èèyàn kọ̀ọ̀kan, promise me. Okay. And make sure you drive safe, okay? I love you too. Hey! Bisi. Yeah? Kí ni mo gbọ́ tó sọ You heard me right. Yeah, I love it. Hey! old girl. Ṣé kò ṣe bọ̀bọ̀ Máyọ̀wá yẹn ló ń I love you too sí? Yes. <laughs> really yes Hey, oh girl what you fall in love with? o fall in love indeed i'm in love with him wow yes well ah. ó that tó ṣe fall in love mi ò dẹ̀ ní anything against people fall in love but but what you náà to fall in love kí ni bọ̀ tí wá láàrin love tí wọ́n ti ní síra wọn Margaret ah Bisi ma I'm happy for you and sọ fún Mayowa wípé mo fẹ́ rè èmi àti ẹ̀ ní ọ̀rọ̀ tó wà very important. okay ma definitely ma okay ẹ jẹ́ ká lọ sórí nǹkan tí ẹ fi wá bá mi bẹ́ẹ̀ nípa surprise birthday ta fẹ́ ṣe fún chairman mi ò fẹ́ kí anybody tún gbọ́ ní ọ́fíìsì mọ́ mo fẹ́ kó jẹ́ láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣùtì yẹn and mo fẹ́ ká ṣe surprise yẹn bíi five thirty a.m. yeah so a lè rí wọn mú dáadáa you know and èmi dẹ̀ ti wá ṣe ètò consent tí bá kun ọ̀la fún bá the chairman mo fẹ́ ká wá nearest hotel tó wà ní side ilé chairman ká lodge síbẹ̀ ṣòye yẹn and mo máa sanwó room yẹn. Love is beautiful. Hey, sister mi! When two <laughs> ah, it's so beautiful. Life is boring without love. Two are better than one. Cause they have a good reward. Bojale. Shout out to my baby when they show me love. When they show me love. Shout out to the bitches with the play me thought. Where they play me thought. Say my baby tell me but you no go for. Say you no go for. And your mommy got her loco, loco, hold So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for body like that. So I won't leave my baby for nobody, nobody. So I just want my baby to come for body like that too. Number one for my playlist. Playlist, playlist, playlist. Superstar, she jẹ́ bẹ̀rẹ̀ kó jó o. Má lè mú pé bèbè yìí bẹ̀rẹ̀ kó jó o. Má ṣe ṣe. Shout out to my baby wey dey show me love. Wey dey show me love. Shout out to the bitches wey dey play me toy. Wey dey play me toy. Say my baby tell me but you no go fall. So you no go fall. And your mommy kádàrá ọ̀nà lóko. Lóko, hold on she a boxer, oh not mind who, don't mind don't mind who. Call me killer boy, just bad just bad who, do She be my star, now be a moon. If nobody like that, she didn't give me this pop. Expensive love, like Louis non Prada. Let me spend you goodie, you be, let me spend you dollar. Black is to my heart, to my beamer. Take it for you, I'm a sexy dealer. Baby, if you be with us, yeah, you be killer. Put it on to my heart, baby, put it trigger. Baby, now I'm catching cold, baby, be the shiver. Modo, no kisses, baby, no kinara. Modo, modo, modo. Shout out to my baby where they show me love, where they show me love. Shout out to the bitches where they play me toy, where they play me toy. Say my baby tell me boy you no go fall, say you no go fall. How your mommy got that out, loco, loco, hold on. beautiful thing. Falling in love with you. I you. I you. Will you? Will Ravi? Yes, go, go, go, go. Hey, hey, Oga! Oga! How are you, Osha? You look so handsome. Ọmọ that ọjà. Sọ nígbà tí mo wà ní èjì mo ṣe ní kankan lélẹ́yìí. Eh. Ọ̀pá náà máa ń pè mí. Mo wá tírín very awesome. ọba àwọn ladies ẹ máa bọ yín. ọgẹtì ọgẹtì mi. mo flet dànù. <laughs> ọ̀pá tí ń rí kan lè kọ̀ọ̀rọ̀ ni eh. How are you? I'm fine, sir. I'm ni I want to ask you a few questions. Direct question. Mo lè fẹ́ kó fún mi direct answer. Ǹjẹ́ o mọ bí Lábísí ṣe jẹ́ sí mi? bẹ́ẹ̀ ni sá báwo lè ṣiṣẹ́ sí i ọmọ yìí ni sá. Labisu kìí oh you are surprised yes kò ṣọmọ mi ìyá mi lórí ìyàwó mi lórí alábàádámọ̀ràn confidant gist partner mi lórí aproko partner lórí ọjọ́ ọ̀la mi lórí everything ló kó pọ̀ ìtumọ̀ tí mo lè sọ ni pé mi ò rí báyìí ṣe láyé. Are you truly in love with my daughter? No. Are you, Mayowa, are you truly in love with my daughter? gbọ́ kò ní pàkọ́ ẹ̀ tóbìnrin bá ti fọwọ́ rin ọkùnrin ní pàkọ́ báyìí owó rí sẹ́ẹ̀tì brain ẹni ṣùjọ́ kó bá mi sọ̀rọ̀ directly ṣé lóòótọ́ lo nífẹ̀ẹ́ ọmọ mi àwọn tó súnmọ́ mi dáadáa mọ̀ mi pé I say what I mean and I mean what I say. Nǹkan tí n bá ní ṣe mi ní sọ. Tó nífẹ̀ẹ́. Ṣé rí bẹ́ẹ̀ ṣe wò ó? Mi ò tí ì fẹ́ sí rẹ̀ àmọ́ ó ti di iyọ̀ ayé mi. <laughs> Ṣọlá àwọn òkè ń mọ ọkọ ọmọ ká tó máa lé. Ọmọ Yorùbá lé o, òbó ti fà lé lọ́wọ́. Let me see. you're not leaving. Yeah, definitely. I can see both of you are playing. <laughs> Tell your parents to see me any moment from now. Ah, that's soon. That's soon. That's you. May you scarecrow. Take your drink. Ah, thank you, sir. Thank eh, you. Marwa, sọ fún mọ́mí, any date, ẹ lọ mọ́ that's you. ẹ kàn fún mi forty hours notice. <laughs> <laughs> that's all. kíákíá bẹ́ẹ̀. ọlọ́run náà six of eight. six bẹ́ẹ̀ bẹ́ẹ̀. may you struggle may you ṣubú ẹ̀rú bà mí. <laughs> Eh, eh. there is love in sharing How share? máa ń ṣe nǹkan family wa ni ẹ ah, àìwọ́n lọ́gbà ìfẹ́ àti dìgbà ah, èmi ò lánàá ọmọ money, money, to túnbẹ̀ phone. un tatu tí sì pẹ́. Life is boring without love. Yes, who's that? Lonely. Okay, coming. Ìlú good. yí padà, irú <laughs> wọ́n ní wọ́n ṣáà ń pè mí pé kí n máa bọ̀ kí n máa bọ̀ kí ló ṣẹlẹ̀. àbúrò wọ́n ṣe báyìí ròyìn ni mo kàn pé mo fi sàn mọ́ a kí ló ṣẹlẹ̀ so n kò tí àìpé kí n lọ hospital but guess what. what. I'm pregnant. Eh? Eh? Yes. Eh? Eh? Eh? Eh? Are you serious? <laughs> wow! Man, I'm so so so so so happy. Ah, Inú mi dùn. Sori, ẹni tó bá gẹ̀ẹ́sì mi ní ìsinsìn báyìí kò lè kọsẹ̀. Ṣùgbọ́n àrẹ̀ báyìí, gbogbo ìgbà tí mo sọ fún ẹ pé ìfẹ́ tí mo ní sí ẹ kì í ṣe ìfẹ́ tán. Ìfẹ́ tó bẹ̀ tí ò ni mm-hmm. I really wanna make you the mother of my kids gbogbo àti mo ṣàlàyé yẹn fún mi rò pé mo ń parọ́ fún ẹ náà. wọn náà mọ̀ pé àwọn obìnrin mm-hmm. ah, bó ṣe serious ní sinmi ẹ̀ṣẹ́ wípé o serious pẹ̀lú mọ̀ pé gbà yẹn mọ̀ pé ah, nǹkan tó ń jẹ ló ń wá o. Mm-hmm. <laughs> nǹkan ló ń jẹ ló. sọ <laughs> nǹkan tí mọ́mí ti ń dúró dé látijọ́ ọjọ́ ìrè tí n bá kọ́ sọ fún wọn lásán mo mọ bí wọ́n ṣe máa dùn àmọ́ mi ní sọ fún wọn lórí fóònù àti ẹ̀jọ̀ máa dọ̀dọ̀ wọn ni kan wá fojú ara wọn rí ìyàwó ọmọ wọn tó máa tó di ìyọ̀nà ọmọ mi fẹ́ràn mi. No, Daddy Junior. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ náà ní kò sí wàhálà. Fọ́ọ̀kù tí wàá lè jẹ́ bíbejì ní màá balance. Mi ò lè stress ara mi, iye kan ti wà òkè fí mi bí mo ṣe ah, wà. Ah, ah, kí ló dé? Ṣé bí wàá gbé kan yìí, mi kan yìí. Àjọ ṣiṣẹ́ ẹ̀ nínú. Kí ni? <laughs> No, no, no, I'm so, so, so, so happy. Sáwọ́ eh, just picking my kids from school, dropping them in school, you know, Mama and that's my Joma take selfie. Yes. Mama, ah, be careful, be careful, you know. <laughs> oh man, I'm so glad. I'm so glad. Like I'll send you this for Mama. Okay, each one. will. Each you will, So, you heard me right. Each you will, Mama, baby. Ah, just each you will. I'm a one baby. Èmi àwa lọ tó bẹ́ẹ̀ torí mo mọ̀ má dẹ̀ fẹ́ come egungun ẹ̀ ṣó ti yẹ bẹ́ẹ̀ ní sìn má fẹ́ kó strong dáadáa ṣó ti yẹ bẹ́ẹ̀. kó máa tòrò wa yóò máa dùn lọ́ní ọ̀dẹ̀dẹ̀ àwa yóò máa tòrò lọ́ní ìbànújẹ́ kò iná ìfẹ́ wa tó ti ń jókòó níkú. rárá rárá o ayọ̀ wa kò ní di ìbàjẹ́. tí bá kà ní tèmi ẹ̀ẹ́kẹ́rin tó máa bẹ́tọ̀ tó bá rò kí ni tó ń ṣe kẹ̀kẹ́. sórí oríṣiríṣi lóyún tẹ́lómi bá ní oyún wọ́n máa forí kulẹ̀ kiri tí gbogbo kan máa jájẹ tó máa dárẹ̀ lámú kiri ni ẹlòmíì ọtí ló máa máa mu ẹlòmíì epo ló máa máa mu ẹlòmíì máa bì mí ẹlòmíì orí fífọ́ ni ẹlòmíì àkàn máa rìn kiri bí kọ́sà máa rìn kiri ẹlòmíì kò máa jẹ nǹkan tó dùn tọdọ́ tiẹ̀ itọ́ ló mú wá ó dẹ̀ gbọ́dọ̀ mọ̀ ẹ́ bá mọ̀ ṣe ń jẹ àmọ́ ku ojú ẹ̀ yàn ẹ́ nígbà tó ti mú tọ́ wá yẹn wàá ti òkè dádì mi o kí ni solution sí itọ́ nígbà tí yẹ ò sí láyé mọ́ ẹ́ very good obì àtorógbó ni wàá fi sórí tàbí kò kí ọ bọ́ òdì kí ló wá ń ṣe ń ṣe bí ìgbà tó lọ́pọlọ báyìí. wàá máa jẹ òkè wàá máa jẹ wàá máa jẹ méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà wàá máa rún wàá máa gbé mi sọ wàá máa sọ pẹ́ẹ́sì èbí yẹn kọ́tà kò lè mọ tí ló dé kù. ah Lábísí máa béèrè question tí o bá ti yẹ máa béèrè ń gbogbo ògbà. yà ó ní ẹ kó ra obì orógbó obì forty naira orógbó forty naira ó jẹ́ eighty naira change mi kù one twenty ká má lọ ṣọ́ọ̀tì bá mi fi one twenty naira fẹ́yìnjà mẹ́rin fẹ́yìnjà ẹ̀ tátátí náà náà ó ti pẹlẹbẹ tá a máa ń lo ọtí sáṣẹ́ẹ̀tì. dadi mi ò lè ra. o lè ra ṣùgbọ́n tẹ ẹ lọ́la tó kó ṣéjì mi sọ́wọ́ àbí. ọgbọ́n wàá tún ọtí ṣéjì ó kọ́ mọ́ ṣe lẹ́yìn náà fi òkú ra obì àtòrógbó. òbí máa ṣọ́ọ̀tì bẹ̀rẹ̀ ni. ẹ má pẹ́ o. Báyọ̀, kí ni ìtumọ̀ gbogbo ètò ọ̀sán yìí? Èmi àti ẹ mọ bó ṣe ń lọ náà. Ẹ kọ́ńtrákìtì tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ epo bọ́ sí wa lọ́wọ́ kò náwó ẹ̀ yìí. Ṣé bí èmi àti ẹ náà lájọ ni? Ẹ fine, ó náwó sẹ́tù àwọn èèyàn lọ́tún lọ́sì kó ba lè bọ́ sí at the end of the day náà. <coughs> mo ń gbọ́ ẹ̀jà rẹ̀ báyọ̀ at the end of the day gan-an nísìnyí ṣe bọ́wọ́ èmi àti ẹ ló bọ̀ sí. wo àkọ́mọ̀nà àjọ níní ẹ ṣe àwọn méjèèjì ni bọ̀bọ̀ yìí ah, ó ṣe àwọn àwọn tèmi náà ti ń sọ látẹ̀yìn gbogbo tí. mo ń gbọ́ ẹ báyọ̀ adéwìtì gbogbo àwọn tí mo ti ń sọ látẹ̀yìn náà ṣé gbogbo owó ẹ̀ náà ni mo béèrè. nǹkan wà bí distracted ní ẹ so kò sí kí lára fẹ́ ṣe báyìí nìsín bo èmi ò lówó tí mo fẹ́ fún ọ àwọn tèmi náà ti ná sẹ́yìn kan àwọn contract àti wíìn sẹ́yìn tèmi náà ti náwó fún. tó bá dẹ̀ jẹ́ wọn náà ló máa wá sọ́dọ̀ mi kò sí wàhálà ok alright ẹ a máa sọ̀rọ̀ níta. Eh, babe, ó jẹ́ yín sí rẹ́dí, ṣé kí n bẹ Okay. But Wà ókè. Gbogbo olóníráìsì ló fẹ́ jẹ ni mo not ń bẹ ṣe látàárọ̀. Mo ní mo wà ókè, ṣé bẹ́ẹ̀ mi mo ní mo ah. Mo dẹ̀ ní mi ì jẹun mọ́, ṣé wà láwa nù ẹ̀? Mo kú jẹ lóní kí n máa ṣe stress látàárọ̀ nínú kíchìnì. Mi ì jẹun mọ́. O ò jẹun. Ẹ ṣe bí mi mo ní mi jẹun mọ́. Wọ́n mọ̀ mọ́lá kò lè e sí jàre ṣe dáadáa ah. ní ìyá. lórí àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń bá mi sọ tí pé mi kì í ṣe ọmọ kékeré mọ́ kí n bọ́ sí ìgboro kí n múyàwó wálé èmi fúnra mi náà ti wá gbọ́ràn sí i lẹ́nu báyìí mo ti ṣe nǹkan tẹ́fẹ́ kankan ṣé wàá rí i kò ń ṣe pé mi ò fẹ́ gbọ́ràn sí i lẹ́nu tẹ́lẹ̀ àmọ́ mo fẹ́ farabalẹ̀ kí n rí nǹkan tó dáa rí mú mi ní gbogbo sùúrù tí mo ní mo fẹ́ wo àwọn ọmọ tó because mami àwọn ọmọ tó wà gbòòrò nísìnyí ẹ̀yin náà mọ ìgbúrò wọn mo sọmọ gidi bẹ́ẹ̀ so anybody tó bá fẹ́ mọ ọmọ gidi bẹ́ẹ̀ á ní sùúrù mi fẹ́ mú obìnrin wálé tó jẹ́ pé òun ló máa máa díjalẹ̀ láàrin èmi àti ẹni tí ò ní gbọ́ràn sí lẹ́nu tí ò ní gbọ́ràn sẹ́yìn náà lẹ́nu ẹni tó máa fi mí lọ́kàn balẹ̀ tó máa fẹ́ yín náà lọ́kàn balẹ̀ because ìrọ̀rùn gí ni ìrọ̀rùn ẹyẹ o tọkàn mi bá balẹ̀ lọ́kàn yín náà máa balẹ̀ o so èmi fúnra mi wá fara balẹ̀ mo ṣe assignment mi dáadáa mo dẹ̀ rí pé mo ti yege ṣe rí èsì assignment yẹn òun ló dùn ọ́ sí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yìí rẹ̀ wá. ṣe tó wá fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yìí wọ́n ti fẹ́ràn kù. má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ sọ tó bá fowó pọ̀ ìkúnlẹ̀ báyìí wàá máa fi tó wàá bọ́kùnrin àbíyé wàá bóbìnrin àbíyé ṣùgbọ́n eléyìí tó wà ní ẹ̀ tẹ́mi wù tí mo ti fọwọ́ gbẹ́ mú báyìí ìbejì ni ah, ìbejì ni mi gbọ́ngàn tí mo bọ́kọ̀ yìí ìbejì ni mí iṣẹ́ kí ni mo gbà èmi ò gba iṣẹ́ mi o bẹ́ẹ̀ bá bíbè jù tẹ́ bíbè ẹ̀rìn mo wà ní láti máa tọkọ sí wa ní ẹ̀ ká tẹ̀ tó máa bẹ̀rẹ̀ sí ní tún béèrè ìbéèrè tó kù kẹ́ gbogbo ìgbà tá a fẹ́ jọ mu àwọn òbí tá a fẹ́ ṣe ká tó béèrè yẹn kí ló kọ́kọ́ fẹ́ jẹ náà báyìí. Ah, ah, ah, ó wà òkè nílé ìbò àfa àwọn ló sọ orúkọ yẹn tó sọ ni mo wà òkè. <laughs> ẹ máa ọ̀rẹ́ máa lọ sí kìtì máa sí oúnjẹ tó yẹ bọ̀dọ̀ máa jẹ máa. ohun tí mo fẹ́ ló mú wálé oyè bàbá jẹ́ kí n lọ fún gbogbo ẹ̀ oyè ìṣó ìṣó. ẹ rọra o oyún wà náà mọ́ mi. ṣé ti gbé kọ́ kò tí ì kí ni mo ti bọ̀ jí báyọ̀ lóhùn ah, ní ọjọ́ payò mi. ẹ wo ẹjẹ àṣesùn ó láìpẹ́ kò jẹ́ pé ó ń drive lọ́wọ́ ni o. ẹ wo tó bá ti ń drive àti èdègbé kan á lè fi wá lọ́kàn balẹ̀. Ah, no but ẹ̀yin náà mọ̀rọ̀ àwọn rule safety wá ń lu yìí. jẹ́ kí n tún try ẹ má mi tì í mọ́tò wọn kọ ah, o ah ṣé tèmi ti bàjẹ́ báyìí. ayé mi ti bàjẹ́ yé. mo bá jẹ jẹ́ kí n tutù pé. ẹ ò lè fẹ́ ọ ló má ta. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo ti pè é mo gbé fóònù. kò gbé Eh. ara kan tí mo wí rè o. Lábísí ṣé kò ń ṣe pé ìwọ àtọkọ ẹ ẹ jàṣà. ọjà ṣìrí alánà mo ṣì bá sọ̀rọ̀ lánàá ó lè sọ fún mi pé òun bọ̀ dájú. kí ló tí ò wá wá ẹ jà kí ló tí ò wá. ẹ eh, baba Lábísí kí ló tí ò wá. baba Lábísí eh. rárá rárá wá jẹ́ kí n rí ẹ wá wá. ẹ bá mi tún sọ ẹ bá mi tún sọ ẹ jọ ẹ bá mi tún pẹ ẹ bá mi tún pẹ ẹ jọ. hello kí ló dé tó dójú tì mí nílé àwọn àná ó tẹ̀ náà bọ̀ kó létí létí létí aláàlọ́ọ̀bì kan fún àǹfààní ara ẹ káyé ẹ bá lè nítumọ̀ kí wọn náà lẹni tó gbéyàwó sílé ká yanjú ẹ kí gbogbo ẹ kó lọ́lẹ̀ ó wá sọ fún mi pé òun bọ̀ òun bọ̀ òun bọ̀ mo wá jókòó jókòó jókòó jókòó mo retí retí ní orí ẹ tọ́jọ́ fi lọ kí ló ṣẹlẹ̀ ah ó yẹ̀yẹ́ mi ilé àná ó dójú tì mí. mami mi regret nǹkan tí mo ṣe ah, mi regret ẹ gbogbo bí mo ṣe ń sọ fún mi wípé mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ mo mọ̀ pé mi ì lọ bí kankan ilé ni mo wà mo ń wo tv fà bọ́ọ̀lù arsenal ni mo ń wo lọ́wọ́lọ́wọ́ gbogbo àtẹ́mi àti ìjọ sọ̀rọ̀ lórí fóònù yẹn mi ì ní lọ mi ì dẹ̀fẹ́ kẹ́yìn náà lọ ni mo ṣe ń da yín dúró. ṣé wàá tó wá wù yẹn ṣó dà. màmá mi ò dà o ó dà bẹ́ẹ̀ ni màmí bàbá. bí ṣe ń wù ẹ yìí ọmọ ń dàgbà lójú yẹ má jẹ́ kí bó ṣe ń bí mi inú bó ṣe ń dùn mí má jẹ́ fi kọ́ra mọ́ ẹ o ó dẹ̀ sọ ọ̀rọ̀ rúnrún jáde lẹ́nu kí ló dà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi fẹ́ sọ fún mi pò dà. màmí ṣe fẹ́ gbọ́ ǹjẹ́ mo kú tó wà nínú lábísí èmi <laughs> mo rẹ́rìn yàngí mo gbé bóyá máyọ̀wá jọ máa pa mí torí ọlọ́run irú ọ̀rọ̀ wo ni ìwọ kọ́ ló lóyún inú lábísí táwa lóyún inú lábísí. má mi mi mọ mi mọ ẹni tó ní nǹkan tí mo dẹ̀ ń sọ fún yìí ọ̀tẹ̀ ni ọ̀tẹ̀ ni nǹkan tí mo sọ fún yìí ah, mo mọ nǹkan tí mo sọ nà. ṣé fúnra rẹ̀ ló kàn dúró ló kàn rò wípé oyún inú lábísí yìí èmi kọ́ ni mo ní àbí evidence tó fún mi tí mo rí hmm. òun ló jẹ́ kí n mọ̀ pé mi kọ́ mo lóyún Lábísí èmi ò dẹ̀ lè wá lọ ṣe introduction tí mo mọ̀ pé ìyàwó ń gbé oyún tí ò ṣe tèmi why kí ló dé kó bímọ kìíní kó bímọ kejì kó bímọ kẹta kọ́ wọ́n sọ pé ọmọ sick wọ́n nídìí ẹ̀jẹ̀ kí n ṣe ṣe wàá mọ̀ pé mi kọ́ ni bàbá ọmọ. Ah! ṣé lóòótọ́ bẹ́ẹ̀ ni màmí. òótọ́ ló sọ. òótọ́ ni o màmí. ayé mi ò tọ́ ni o. irú ọmọbìnrin wo lọmọ yìí báyìí ah, ah. ìwà jàtijàti ó mọ̀ pé wọ́kọ́ ló lóyún ó dẹ̀ fẹ́ ká wá ṣe introduction ah, ó ti yẹn ọlọ́run tó kún wa yọ ẹ kò sí wàhálà wo èmi gan máa máa yẹ fún wọn ni eh. tó bá ti ń pè mí báyìí máa máa gé wọn ni tó bá pè mí báyìí mò ń bọ̀ ni mo máa máa wí ìgbà tó bá yá máa tiẹ̀ lu fóònù mi máa lù pa ni wọn ní ilé kò eh. ah inú jì o Lábísí Lábísí wò ó Máyọ̀wá jókòó jókòó mi bọ̀ mo ń bọ̀. Lábísí Lábísí Lábísí jọ kí ma ma ma máàkì mi máàkì mark, mark, dùgbà bá sọ̀rọ̀ yìí o kí ni wàá ṣe nu lémi no kí ni tó wàá ṣe nu lémi where are you here. ìgbà tí máa wà ń ṣe bó ṣe ṣe kò dé síbi tí mo fẹ́ lọ owó lẹ́sìn òun òun ò sanwó lé mọ́ èmi nìkan ló mo dé wá ń lé mi pé kí n kú máa bọ̀. ṣé mi ò bèrè kẹ́sàn lọ́wọ́ ẹ̀ nítòsí tó jókòó síbí tó fọwọ́ rìn pàkọ́ mo ń bèrè question pé ṣé ẹ fẹ́ràn ara yín tó fẹ́ fẹ́ràn olùwẹ́ ó ń bọ̀ wájú ń gbẹ̀yìn so tọ́wọ́ tí bàbí mo fi kọ́kọ́rọ́ sí sìn o ti wọlé àbí má jẹ́ kiri ẹbí mọ́ mo fún ẹ ní èní kó o sùn mọ́jú tí bá fi máa jí ní àárọ̀ ọ̀la èmi ò kí mọ́kọ́ mọ́ kí màlẹ́ go back to your husband house ẹ lọ́jọ́ máa pò ẹjọ́ pé wàhálà kẹjọ yẹjọ́ ọgbọ́n tí mo sọ fún ẹ. kò síbi tí mo fẹ́ lọ kò síbi omi tí mo fẹ́ lọ ju bíbá iná lọ inú mi ti. ó dáná kò sí ráìsì ní inú ilé mi no owó àgbà lé mo sùn sí ráìsì àbí màá gbọ́ òní jẹ ráìsì yẹn èmi náà ò ní jẹ́ ó dẹ̀ máa jóná sórí iná ni right sit down punishment náà jẹ́ mi ní jẹ́ ìwọ náà jẹ́kọ̀ọ́ sit down very good sọ́dà fún mi báwo ni nǹkan. ó wá dùn tó ń rí ni tó ń gbọmọ ni kí ló dé kí ló dé. jọ kí ló ṣẹlẹ̀ gógó tó dẹ̀ máa treat ọmọ yẹn tó dẹ̀ rí condition tó wà gbọ́nà fi ṣírò ara ẹ̀ kó lọ jẹ́ àbúrò ẹ̀ ni ọkùnrin máa treat bẹ́ẹ̀ yẹn pẹ̀lú oyún tó wà nínú ẹ̀ yẹn jọ kí nìkan tó máa sọ kí nìkan tó máa ṣe fọkùnrin yẹn tó máa treat àbúrò ẹ̀ wáyé wá jọ ọ́ náà ṣé tó rí lábísí tó rí bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré ni jọ kí ló mọ̀ ẹ́. ìtumọ̀ bọ̀rọ̀ ni pé mi ò láì gbọ́ ṣe ń ṣe sí. báwo mo ṣe ń ṣe sí no báwo mo ṣe ń ṣe sí because òun sọ̀rọ̀ látàárọ̀ bíi pé no adájọ́ ni ẹ́ wọ́n ti pè wọ́n gbé kéèsì wá wájú ẹ pé okay ó yá wá dájọ́ kí lọ́ọ̀yà jókòó síwájú ẹ̀ what's the meaning of all this why are you stressing yourself about this ṣé ọ̀rọ̀ ẹni. why won't I stress myself. why ṣe bí ó bí mo ṣe ń ṣe yẹn nísìnyí ó jẹ́ nǹkan tó rí rí àbó jẹ́ nǹkan tó yẹ pé o ò gbọ́ rí àbí nǹkan tuntun ni lábẹ́ ọ̀run no tell me. òkè tí ẹ̀gbọ́n ló máa ń wà tí ó bá ṣe é pé nítòbínú bíi pípùn wa àti ẹnìkan kó ṣàlàyé fún kó lè tó síbẹ̀ iṣẹ́ tó máa máa ṣe bẹ́ẹ̀ yẹn jọ tó bá lọ ronú pẹ̀lú kọ́ndíṣọ̀n tó wà tó bá lọ kó ń kọ́. kó lè kú kó lè kú tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn kó lè kú ah nígbà tí o ṣe pé mo yọ̀bọ̀ tì lọ́rùn àbí mo fi ọ̀bẹ sí lọ́rùn pé mo fẹ́ pa ah kí ló dé tẹ̀ stress ara yín lórí ọ̀rọ̀ yìí náà sí báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi òun nìyẹn báyìí ni mo ń ṣe nǹkan mi kò lè yí padà and that is it. má yọ̀wé mi máa mọ̀ wá ẹ mo mọ ṣùgbọ́n ló tún náà ṣókù to fẹ́ sọ ni kò jẹ́ kí n mọ̀ ṣe orí pé inú meeting ni mo wà tí mo fi wá dé lóhùn no excuse ara mi and I think I have to go back right now. Máyọ̀ ṣe fẹ́ fi mí sílẹ̀. Màmá rẹ̀ létà. Máyọ̀ wá. Má mi kílé. Máyọ̀wá sórí tí a bá ń bára wa rìn tí a bá lè bára wa sọ òótọ́ ọ̀rọ̀ a jẹ́ pé eré tá à bára wa ṣe kò make sense nìyẹn kí ni nǹkan tó fẹ́ ṣe sọ̀rọ̀ ìyàwó ẹ̀ kò make sense now. sọ̀rọ̀ yóò yẹ ni sọ̀rọ̀ yóò yẹ ni báwo ló ṣe fẹ́ kí n tún sọ jọ tó lọ lọ ṣé kí n lọ kọ́ arábìkì torí mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ fún ẹ ni àbí kí n lọ kọ́ mandarin torí mo fẹ́ explain ọ̀rọ̀ fún ẹ mo ní kò èmi àti ẹ̀ á lè jọ gbéṣẹ́ ìbágbé àwa méjèèjì ìbágbépọ̀ wa kò lè make sense so kó lọ lọ́nà tiẹ̀ kí n lọ lọ́nà tiẹ̀ kí ló ṣẹlẹ̀ toró lóyún kí má dẹ̀ lè gbénu lé mọ́ tó jẹ́ pé gbogbo òkè tó wà nulẹ̀ báyìí ló ti fi ló ti fi tutọ́ sí gbogbo cups tá ń lò nulẹ̀ tá fi mu mi tá fi mu tíì gbogbo ẹ̀ pátápátá ló ti fi tutọ́ sí abọ́gọ́sẹ̀ kò tiẹ̀ sí ni sori tá bá fẹ́ tá bá fẹ́ fàlejò ló ń jẹ nígbà míì ẹ̀rù máa ń bà mí ni pé ṣé kò ń ṣe pé ó ti tutọ́ sí kéèyàn kí ló ṣẹlẹ̀ torí pé lóyún ah ṣé òun nìkan ló ń lóyún ni mo ti bó lóyún gbé rí nà ìgbà tí mò ń sẹ́f ó ní pregnant woman kan tàjọ ń gbélé kí ló ṣẹlẹ̀ mo rí olóyún bó ṣe ń ṣe náà tọ́tọ́ tí ẹ yìí òun ni mi rírí o mi rírí. bó má yóò wá sórí bí nǹkan tó ń ṣe yìí kò make any sense to me o jẹ́ kí n sọ àwọn kankan fún ẹ tí kò yẹ sórí oríṣiríṣi obìnrin òun ló wà ìgbà tí ìyàwó tèmi tó lóyún wò ẹsẹ̀ ẹ̀ báyìí owó tó yìí èmi nìkan náà ni mò ń dá go through gbogbo stress yẹn náà ìmíì tóbìnrin mi bá lóyún ó màmá wúkọ́ èmi máa ma sùn ni ṣoṣorí gbogbo nǹkan tí a dẹ̀ ń sọ̀rọ̀ nípa ẹ̀ náà kò kò ń ṣe nǹkan tó pẹ́ náà ẹ láàárín oṣù méjì oṣù mẹ́ta everything máa lọ náà Máyọ̀wá. ìwọ nìyẹn nù ó bóyá tó bá jẹ́ pé ìwọ ló wà situation mi bóyá bó ṣe máa handle ẹ̀ bóyá òun nìyẹn bó ṣe mọ̀ pé a yàtọ̀ síra wa bóyá tó bá jẹ́ pé òun ló ń bẹ ẹ gbé tó jẹ́ ìyàwó tiẹ̀ tó ń tutọ́ sí gbogbo kí àti cups àti gbogbo nǹkan tẹ́ nínú ilé tán bóyá wàá wà òkè pẹ̀lú ẹ̀ tó lé mi ò lè ṣe é o mọ̀ pa yàtọ̀ ó dẹ̀ mọ̀ pé preference wa ó mm, mm, àwọn nǹkan tá a máa fẹ́ràn o máa yàtọ̀ ó mọ̀ pé ìyàwó tiẹ̀ pupa ìyàwó tèmi dúdú arapa ẹ̀ náà ni example kan nìyẹn pé àwọn nǹkan tá a máa fẹ́ràn máa yàtọ̀ à ń ṣe kankan náà mo lè mi àti ò lè gbé pọ̀ mọ́ ká pé yá a. Báyọ̀ jẹ́ ká fi máyọ̀ wà lẹ̀ má fòkú bàbá mi dọ́nà ìjọ kan lèèyàn kọ́ náà òun náà mọ̀ wá gbalagbà nínú òun mọ̀ kan tó ń ṣe náà. gbé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ jàre. ẹ eh, eh, eh, Man sórí tí àwa married men ta bá ń sọ̀rọ̀ ó mọ̀ kó o mọ bó ṣe ń ṣe wọn ó tí níyàwó ńlẹ̀ náà ó tún wá fẹ́ dá léètì ẹ̀rù ẹ̀ẹ́m sí Máyọ̀wá sórí gbogbo nǹkan tó yẹ advice tòun tó kàn sọ fún ẹ yẹn hmm, kò lè pay ẹ o gbogbo nǹkan tó ń sọ rubbish ló ń sọ náà èwo ni fọkọ ẹ̀dá oko òṣìwò nìyẹn what do you mean by that? ẹ ẹ sí Máyọ̀wá sórí màá tún advice ẹ pé ìgbà tí ọ̀rọ̀ dé báyìí o ò lè bá gbé fine gbogbo àná làmọ̀ pé o lè bá gbé kí ló tó kúkú mọ́ sọ́dọ̀ at least tó bá tiẹ̀ lo few eh, bóyá bíi three four five months sọ́dọ̀ mọ́mì bóyá eh, gbogbo ọkùnrin tó wà lókè yẹn á lè wálẹ̀ gbogbo tọ́ tó ní o máa ń ṣe káàkiri yẹn á ti stop ẹ̀ by then. special adviser to Mayowa on marriage affairs o ṣe gan ah, ah, round of applause ah, tó bá jẹ́ footballer wàá bá wa gègé sẹ́yìn gan wàá máa pass back burúkú tọ́jà máa fi gba ṣẹ́ẹ̀tì lọ́rùn ẹ ò ní mọ̀ kí ló ṣe ẹ́ náà wáyé tó ṣe ń gègé sẹ́yìn wáyé tó ṣe ń para sẹ́yìn mo ti fún ẹ solution tí mo fẹ́ ṣe solution mi ni out of this situation out of this problem tí mo fi rá mi sí òun ni pé kémi àti ẹ̀pin yá a lè jọ gbé pọ̀ mọ́ kó máa lọ lọ́nà tiẹ̀ kémi náà máa lọ lọ́nà tèmi à báyìí báyìí. báyìí òṣìbò ló ń ṣe báyìí òṣìbò ló ń ṣe kápínyà. kẹpínyà sórí Máyọ̀wá mo mọ̀ pé èmi nìkan ni mò ń bá ẹ sọ̀rọ̀ tó ọ̀rọ̀ no yàtọ̀ sáwọn àwọn kan o ti understand sórí hmm, ó ti ń jàre bọ̀ láti jọ yìí tó rò dẹjọ́kùnrin dẹni mi wá fẹ́ jẹ́ káwọn èèyàn máa rí i pé ìgbà tó mọ yóò tí ì lóyún òun ló lọ́ọ̀bẹ ìgbà tó yún dé tó ń sìn ní gbogbo fẹ́yẹn ló sá lọ kò kò make sense now. bó ṣe make sense mi nìyẹn bó ṣe make sense ṣe mi. agídí òṣì náà ló máa máa ṣe à ń bá ẹsọ ń ṣe agídí náà ló máa máa ṣe. Oh god ẹ dúró ná ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ìta àti sọ ó ti tó let us talk about business now at least torí nǹkan kan la ṣe wà mí báyìí let's talk about business ah. báwo ni ọ̀rọ̀ business ta. bẹ́ẹ̀ni sọ jáde. ó mọ̀ pé ehm, ọ̀rẹ́ wa ta máa ń ṣe yìí èmi àti ẹ àgbì rárá <laughs> à ń torí pé orí ẹ ò pé o ò mọ àwọn nǹkan tó yẹ kó máa sọ ló máa ń bí mi nínú ọ̀rọ̀ ẹ so gbogbo ọ̀rọ̀ tá a sọ ọ́ sìn yìí kò make sense let's talk about business let's talk about business as if ọmọ business náà ṣe ṣó make sense ni. kò sọpọ lọ́nù kan tó. ó wà bẹ́ẹ̀ ọpọlọ ṣùgbọ́n náà ló tó fẹ́ sọ ẹni tó máa bá yí ẹ̀jẹ̀ lélẹ̀. ẹni tó bá yí ta ni ẹni tó bá yí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ tó lọ́pọlọ. kó máa tòrò lọ ilé wa yóò máa dùn lọ ní ọ̀dẹ̀dẹ̀ àwa yóò máa tòrò lọ́ní ìbànújẹ́ kò ní wọbẹ̀. ẹ̀mú mọ̀ báyọ̀ wá sí ilé ló ti yẹ ìdí tí mo fi wá síbi ìbà ilé ni pé gbogbo àwọn tó ń gbénu lè pátá owó wọn ti dì ó ṣó ti yé tí mo dẹ̀ ti ẹ̀ ń tẹ́tù láti ṣe kíni láti gbowó mi ẹ̀gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé owó tọ̀dọ̀ iná ti ṣe ni ó ti dì ó. Eh, ẹ sà á máa gbìn ní rẹ ẹ máa rí níwọ̀n ẹ máa rí níwọ̀n but máa wà tí wàá sọ fún mi pé òun ò ní ìdílé mọ́. Máyọ̀wá. yes ah. reason yẹn mo fi wá bá ọ fún ara ẹ pé ṣé o ṣe máa lè máa sanwó ilé yẹn lọ àbí báwo. Ah, ẹ sà mi ì lè dá abọ́dé owó ilé yìí mi ì lè dá sán sà. o lè afọ́dẹ. bẹ́ẹ̀ni sà. bẹ́ẹ̀ta bó o ṣe sòótọ́ yẹn ó dáa sórí tí o bá ti lè sanwó ilé yẹn mọ́ ẹlòmíì ti sanwó ilé yìí tó dé yẹ kó owó ẹ ti ń rí ti lọ mo dẹ̀ fún ẹ ní ọ̀sẹ̀ kan péré kó fi kó gbogbo ẹrù ẹ jáde níbi báyìí o ti gbọ́ tó èmi ò fẹ́ wàhálà o. Hmm? ẹjọ sami ni ayé mi mi ìdè dá sówó. ẹ o ti ọ̀rọ̀ ti sọra ẹ ìgbà tó o ti lè sọ wà dẹ kó lé mi ń fẹ́ wàhálà gbé sọ fún ẹ torí bíi sójà bí àwọn navy tó ti yé àwọn ọlọ́pàá àwọn kí ni àwọn lèmi ń bá dé tó bá dé kí wọ́n máa máa lá ẹrù rẹ dànù síta kò rẹ̀ dídà o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ mi fẹ́ wàhálà o mi fẹ́ wàhálà. ìmọ̀ aláìkú wàhálà o rárá. but kí ló ṣe máyọ̀wá tó ṣe máa wúrọ̀ báyìí. oyún lásán ló ṣe tó ń ṣe bálabàla jọ tó bá wá bí ọmọ tó wà nínú ẹ yìí tó bí kalẹ̀ kí ló wá fẹ́ ṣe irú ìwà wo la mọ̀ tó máa wò. tí bá ní kò sí mi ayọ̀ ah, ni mo pa tí mo rò bí ó máa change ó máa ṣe ó kàn wọ́n sì sí ni ṣé ó jẹ́ pé mo ní opportunity láti ṣe òun yìí ni ṣé bí màá rìn màá rìn yàn màá rìn freely màá rìn yàn jẹ́rìí mi lọ síbòmí. ta ló wá sọ pé ò lè ṣe irun rẹ̀ ṣẹ́yìn ilé. bẹ́ẹ̀ni <laughs> mélòó mélòó rú ẹ oyún kékeré ilé. o tó bá jẹ́ pé oyún yìí òun ló máa dẹ́ dúró o èmi ní dókítà kan sórí kí oyún kó ti ga báyìí kó ti pé eight months ó máa bẹ́ẹ̀ fayọ̀ <laughs> mélòó mélòó rú ẹ mm-hmm. àwa gan-an ó mọ̀ àti gbọ́nranù wàá padà sípò wàá padà sí sí sí ẹ wàá ṣayé tiẹ̀ lọ tó bá jóyún kan ló fẹ́ dẹ dúró jẹ́ kí n mú ẹ lọ síbẹ̀ kó lọ yọ dànù. ṣé kí ni ṣé ìwọ náà dẹ̀gbà láti ṣẹ́yìn. sister mi you need choice you need choice you can í ṣe lọ. o ní choice má jẹ́ kí n gbóòrú ẹ̀ lẹ́nu ẹ̀ mú ọlápísí di ojú ẹ̀. níbo ni mo wà. ibi tẹwa náà lè wà. ó yà lájú ẹ. Ah, ah. bó ṣe máa rí fẹ́ni tó bá kú nìyẹn because tí olódì ẹ bá kú bó ṣe rí rẹ níbọdì mọ́ ni wá gbọ́ wọn ni kò ṣe oyún ìwọ náà dẹ̀ ni ò ní choice ó fẹ́ lọ ṣe ṣòro pé ẹni tó bá kú máa ń bá láàyè rojọ́ ni wọ́n wá ní pé kò ṣe ìwọ náà wá ló máa ṣe ẹni tó bá wà tí kú náà ní tiẹ̀ gbé ṣo fẹ́ gbọ́ ok nǹkan tó ń tink ni wípé àwọn èèyàn wọn máa máa bú ẹ wípé olóyún wípé oríṣiríṣi wọn sábà máa sọ oríṣiríṣi ìwọ gbé yẹn ti sẹ́pẹ̀ kan sórí oyún yìí ó máa bí mi ò lábísí ó gbọ́dọ̀ ṣe ṣó mọ̀ pé títa ríro là ń kọlà ni tí ó bá ti jiná tán ó máa ń doge ni ṣé nǹkan tí máa yẹ̀ wá ṣe fi òun sẹ́gbẹ́ kan. tó bá ti jẹ́ tọ̀rọ̀ lé tó kọ́kọ́ sọ síwájú ṣèbó níye kan wà lọ́wọ́ ẹ̀ èmi náà àbẹ̀wò wò sí wàá fi kún owó ọwọ́ yẹn bó jẹ́ yàrá kan kò ṣe ló máa gbé bẹ́ẹ̀ pẹ̀lú oyún ẹ̀. láti bẹ̀ lọ everything máa wà okay <laughs> just má wọrí má wọrí má wọrí what are we friends for ṣé mo kò ti di blood mi ni ìwọ tó mú mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n èèyàn kan wá ní pé kó lọ ṣẹ́yún ṣó fẹ́ pa èmi náà nù ìyá jọ promise me kò ní ṣẹ́yún yẹn. Ishigo money appreciate. Is that why you are crying? Why would I cry? fẹ́. Smile for me. Bàbá Bísí. Bàbá Bísí nítorí Ọlọ́run. Ìgbésẹ̀ tó gbé yìí ò dáa. Ẹ̀jọ̀ kí ni ò dá bẹ́ẹ̀? Kí ni ò dá bẹ́ẹ̀? onígbà tí mariam sọ no awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni mo sọ fún ọmọ mi pé mi ò ní mọ́kọ ọmọ kí n tún mà lé ọmọ ṣó tẹ́ ẹ lọ́rùn olótọ́ ń lọ́rùn ṣó tẹ́ ẹ lọ́rùn olótọ́ ń ìwọ ló lọ ọ̀yọ́ tó ti ọ̀yọ́ bọ̀ then what is the problem what is the problem kọjọ ló máa ràn ni o tó o bá lè dá sẹ́tù ẹ̀ kó má dá lé bóṣù sílẹ̀ tèmi o. ṣé orí bíbẹ́ lóògùn orí fífọ́. dọ́dọ̀ tèmi orí bíbẹ́ lóògùn orí fífọ́. bàbá bísí hmm? ṣé o mọ condition tó mọ ìwà ni. mo mọ. o mọ pé oyún wà nù ẹ báyìí. mo mọ sórí bíbẹ́ wà lóògùn orí fífọ́. orí bíbẹ́ lóògùn fífọ́ ṣọgbẹ́ tiẹ̀ ẹ tọmọdé bá ń gégi lóko àgbàlagbà ló mọbi tó máa wó sí ebi mi mọbi tó máa wó sí ni èmi ò ní gbọ́ o èyí tí mo sọ mi ní gbọ́. babisi èmi tí mo jọ rẹ. ìyàwó méjì ló lé kó lórí ẹ ṣé mi ò advice ẹ ṣó gbà wá padà. àwọn tó ń ṣe jìnnà. wọn kálukú ló ní iṣu tó fi ń fa àkọ́kọ́ ọgbọ́n fìmílẹ̀ jẹ́ kí n tọ́ ilé mi bó ṣe wù mí ìwọ náà tó ilé ẹ̀ ó gbọ́. ó kì í gbọ́ràn. mi ò gbọ́ràn. wàá mi ní ṣọ́ọ̀tì kan. ó kì í gbọ́ràn. ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀múlẹ̀. ṣé ṣé wò ó rí pé inú bí mi. wàá jókòó. ṣé wò ó rí pé inú bí mi. àbúrò akọni máa sọpẹ́sì tó tó ń bí mi. wọ́n máa bẹ́ sílé ó ń lé àbáwọn sọ ti wá rí tẹnumọ wí àwọn àbá àdìbò tẹ mix ẹ papọ̀ kíákíákíákíá. èmi ni mò ń bẹ́ sínú ilé onímọ̀ lẹ́nu ẹ̀ ọmọ tó jogún máa jogún. n kò wá jogún bẹ́ẹ̀ sọ tọrọ last chance rẹ. ẹ mọ owó wà. bàbí sí o ah, fi bílẹ̀ sórí ìjókòó. ṣé ilẹ̀ fẹ́ sanwó wọn. ṣé mi ni mo ní kó gbà. lọ́wọ́ ń lọ ṣojú yẹn fún mi lówó. ẹ ṣó mọ̀ kò máa sáré lọ bu sóni ẹgbẹ́ ẹnu. ìbọn rẹ̀. ọlábísí ọlábísí owó tó kó ní ìgbọ̀. owó mi kò wọ yín. Ah, five thousand naira To bá mi kó nínú mọ́tò nígbà tí mo ní kó bá mi kó jẹ síbẹ̀ kọ́. ẹ kàn ní kí n kó jẹ síbẹ̀ mo kó jẹ síbẹ̀ mi ò kówó. Ah, o máa kó kó bá mi kó jẹ sínú mọ́tò lásán ló ti kó owó nínú mọ́tò tí máa ní kó bá mi kó gbóúnjẹ lọ sí báńkì kan ó máa kó owó tó tó ń kó ká bẹ́ẹ̀ ni. jọ ṣé spirit kan wọnú mọ́tò tó lọ kówó ni àbí ta ló lọ kó. mi ìkówó yìí mo kọ gbóúnjẹ síbẹ̀ ni mo jẹ kó mi ìkówó. o kówó báwo. mi ìkówó. mi kò. ọlọ́tẹ̀ ọ̀gá ẹ̀ tó wọlé yìí lẹ́yìn ìfipò kí ọmọọṣẹ́ yìí olè yìí kó bá mi gbóúnjẹ sínú mọ́tò mi ẹ mọ̀ pé mi ti bá ti róúnjẹ bí máa gbé lọ ni kí ni ẹ tó wọnú mọ́tò padà ọmọ yín ò lè yí ó dẹ̀ ti kó five thousand naira nu mọ́tò mi ah. wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló kówó sọ pé olùkọ́ ló ń kówó ṣé nígbà tèmi rán ní iṣẹ́ yẹn ò padà rẹ lómi kò gbóúnjẹ yẹn lọ dàbí kí ló ṣẹlẹ̀. wọ́n ní kí n máa gbóúnjẹ sí mọ́tò mo jẹ́ ìpè sí mọ́tò mo jẹ́ padà sínú ilé mi ò mọ kọ́kọ́ kówó tó sọ. ẹ gbọ́dọ̀ lẹ́nu àrídì ah. ṣé n máa kọ́ ọkọ̀ sínú mọ́tò mi ní mọ̀ọ́kọ́ tí mo kó síbẹ̀ ni. jọ̀wọ́ torí Ọlọ́run ẹ̀yin mélòó lẹ gbóúnjẹ lọ sínú mọ́tò ìwọ nìkan ìwọ nìkan ó ti yá wèrè ah. wọ́n ti ń bẹ̀rẹ̀ yọjú sí ẹ Ah! èmu sọ mo nígbà tó bá yẹ ní ìjàlè inú ṣọ́ọ̀bù mi olóhùn máa fojú ẹ̀wọ̀n àṣẹwọ̀ ni ah! ojú olè rèé kò gbà ah! ọlọ́run ẹ fún mi lónìí wọ́n bí ènìlẹ́yìn jẹ́ àbọ̀wá bá ní tiẹ̀. nǹkan tó wà lẹ́yìn sìn èmi ò ráyè ẹjọ́ o ẹ mọ̀ pé mi àsọmọ gbòòrò gbogbo ibi tèmi náà ti ń rá owó yẹn kò ní ṣe nǹkan tèmi kan lè fún yàn pé máa dálẹ̀ ẹ̀ bá ẹ kàn bẹ́ẹ̀ mi lọ síbi tẹ́ máa kówó sí ẹ bá mi kówó tèmi jáde kí n lè máa lọ abẹ́ máa bèrè lọ́wọ́ ọmọ yín ò lè yí ibi tó bá kówó yẹn sí kó kó jáde fún mi kí n máa lọ lọ́wọ́ kan. ẹ wo bí ẹ nílé ìbàdíjẹ tó bá di ọ̀la ẹ̀yin ẹ wá a máa sán o ah, a máa sán máa mọ ohun tí máa ṣe sí ẹjọ́ ẹjọ́. ọ̀la bọ̀ tí mo bá wá bí lọ́la tẹ̀ bá fún mi lówó Ah, ṣe bébí ni mo sọ bẹ́ẹ̀ fún yín. máa bá bí jẹ. ẹ ẹ tiẹ̀ lè bá bí jẹ ẹ lè bá bí jẹ. máa fọ etí ẹ o lè fọ. o ti yà wò ó ayé ẹ ti bàjẹ́. abúlé ah. bíbí o sórí ìkúlẹ̀ yìí kì í ṣe wa o exercise gidi ìwọ láyé ẹ jóná ṣe bí ọlọ́mọ ẹ̀yẹ yìí o yẹ fún lọ́yọ̀ òfun ló lè ó lè ní ó lè ní ẹ tó lè bá ti ń fún ọmọ lọ́yọ̀ ọmọ ló máa padà jálè ẹni bẹ́ẹ̀ ló ti jìnnà rambo rárá ayé ti bàjẹ́ ṣe ló gbọ́ ọmọ mọ́ wà bàbí jẹ́ wà ní jẹ́ ọba bí jẹ́ èmi lè nìjẹ́ o sórí ojú mi tí mo dì àtẹ̀rù ẹ̀ tó kéré àti tó fúyẹ́ gbogbo ẹ̀ pátápátá tó tóbi tí bá fi wọlú lé tí bá bẹ̀rẹ̀ ó lè má mi bọ́ mo mú ọ lọ́wọ́ ìdájọ́ ah Cosmos àìṣe ríra ń sìn náà. hello. hello Gani Ma bínú yẹn kí n ti pè látàárọ̀ mo busy ni mo rí five k kan nínú save mọ́tò ẹ̀ ẹ̀ mo dẹ̀ ní kí n sáré yá kí n sáré lò kankan. ah ìwọ ló ko five thousand nínú mọ́tò mi wa o ṣe máa kó nínú mọ́tò tó ní sọ fún mi. ma bínú má bínú má dá padà fún ẹ̀ náà. rubbish nìyẹn náà ko make sense nǹkan tó ṣe yìí ò make sense na. má wo orí tí bá ti ní máa fún ẹ náà. wá jẹ́ kó máa yí ẹ ọ̀la ogúnrọ̀ kó yẹn wá fún mi if not má bẹ́ẹ̀ fa wàhálà gan o má bẹ́ẹ̀ fa wèrè gan ni o. ní sùúrù náà. kó sì dànù jọ kó sì lọ o ṣe máa kówó tó ní sọ fún mi. ah ẹ wá ṣé mi ti fọ́n bùbá ah. ọmọ ah embarrassment mo fún gẹ̀ẹ́ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù. ó àsọmáyé nǹkan tó bá ti lọ ṣe ṣe kí ni ó ti lọ nìyẹn ọ̀rọ̀ ẹ máa dàbí ọmọ ta tó lẹ́wọ̀n dísẹ̀mbà ní ilé ọdún ló lọ ìyẹn ó ìyẹn ò kí ń ṣe tèmi ó ti jẹ́ tiẹ̀ nìyẹn. àdágbé àdáfà ajá tó ti rí ni tó ń dúró ó wá dóhun tó ń rí ni tó ń gbó mọ́ ni kí ló dé kí ló dé kí ló dé o kí ló dé kí ló dé kí ló dé o. kí ló dé o. Ṣadé, mo ń pe ọ̀gá for some days now. Ọ̀gá ò pick call. Àìmọye messages tí mo ti send sí wọn náà kò sí ìtọ́ response sí ní gbogbo ẹ̀. ọ̀gá ń bínú sí yín gan ni ó ń bínú sí yín gidigidi gan ni. ọ̀gá ń bínú sí mi. ibi tí báwo mi ṣe wọ́n náà. ẹ bá ṣe gbà yẹn o ìgbà tí mo lọ drop file fún wọn lọ́fíìsì gbogbo tó ń sọ̀rọ̀ yìí pé ogun material tẹ submit fún wọn pé fake ni. fake. èmi èmi no that's a lie no no no no no it's not possible it can't be possible torí gbogbo materials ẹ fúnra mi báyìí ni mo lọ rà gbogbo ẹ̀jẹ̀ ni mo vet kí n tó wá supply yín. a ní kó o ṣe fake jáde kó kó kó kó kó ṣe fake báwo ṣe máa supply fake fún yín ṣé ni mo ṣe ṣe báyìí dì ò ní mo mọ kó tí mo sọ. mi ì supply fake mo tọ́ àbẹ̀rẹ̀ ni ẹ. báwo ni fake ṣe wá. èmi ò mọ̀ bí mo kò kò kò yé mi kò yé mi o kọ́kọ́ tẹ̀ sí fún mi lówó owó owó tí mo ṣe supply nù bá balance mo tẹ̀ ní kí wá gbà kí wá rọ. bá balance wọ́n lẹ sọ̀rọ̀ ti fẹ́ kí ẹ ti fẹ́ gba balance. ìwé lẹ ti fẹ́ rí. ṣé mi wà ní balance mi gbà. Ah, mi ò ṣọ́ ọ ṣọ́ kò fẹ́ fún yín lówó kankan. Ah, ah, mi ní rí balance mi gbà. ní rí balance gbà. ẹ ṣáà má lẹnu mi lẹ ti gbọ́ mo kàn sọ fún yín ni o. gbogbo ṣe máa supply fake ní supply fake náà. ẹ má lẹnu mi lẹ ti gbọ́ ọ wọ́n sọ fún yín o. ṣáde ṣáde wọn náà ló máa ràn mí lọ́wọ́ kí n tó bá dì mí lọ báwo ni mo fẹ́ sí kí n fẹ́ ṣe tẹ̀lé báyìí ọ̀nà àbáyọ owó wà lẹ̀. kí wọ́n la fẹ́ ṣe sí. ó kì í jẹ́ inú náà mo ṣe bí ẹ. tó bá ti dọ̀la bẹ́ẹ̀ máa ń tó kaba fún wa lọ́fíìsì kẹ́ wá bí wọ́n fún wa yín ọkọ tí mo ní tẹ bá dẹ̀ ti wá ní wọn ẹ má lè mọ̀ sọ fún mi o. wọn bí ojú ni wàhálà fèkì lè bá inú wàhálà fèkì lè bá ìṣòro ọ̀tọ̀ ìṣòro ló sì báyìí kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. wá ronú ha? ní kí n máa rò jọ kí ni òtòrò lọ́rọ̀ mi o mọ situation tí mo wà mo ṣe wà èmi ni mo mọ bí bàtà ṣe ń ta mi lẹ́sẹ̀ èmi mo mọ iye gbèsè ah. èmi ni mo mọ iye gbèsè tó wà lọ́rùn mi. fúnra ara mi báyìí ni mo lọ sí company mo báṣẹ tọ́nìkì supply wọn mo dẹ̀ lọ ra àwọn nǹkan tí mo fẹ́ supply wọn materials mo vẹ́ẹ̀tì gbogbo ẹ̀ báyìí ṣojú mi mo rí wípé original ni gbogbo ẹ̀ mo dẹ̀ supply tọ́ wọ́n sọ fún mi pé fake tó torí ọlọ́run gbèsè báwo mo ṣe fẹ́ ṣe báwo mo ṣe fẹ́ ṣe owó material tí mo ṣe tí wọ́n sanwó fún mi torí wọ́n ní wọ́n ní sọ kọ́pọ̀ fún mi báyìí sórí gbogbo ọ̀rọ̀ ni tó ń rò yìí tó bá jẹ́ mi náà ni màá ronú jù báyìí lọ torí ẹlẹ́ran ara jọ ní gbogbo wa àmọ́ mo fẹ́ jẹ́ kí n kọ̀ọ̀kan yé ọ sórí bó ṣe ń ronú kò lè help situation yes kò lè help ẹ o because èmi believe pé um, pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ìrònú tó tún rò yìí tó ń kí káàkiri yìí kò lè jẹ́ kó ríṣẹ́ mi ìgbà náà nǹkan tèmi believe ni pé tó bá tó bá ríṣẹ́ gbà gbogbo profit tó bá ń rí lórí yẹn gbogbo àwọn gbèsè àwọn debt tó wà nílẹ̀ at least gbogbo profit tó bá ń rí wọn á fi máa san everything dẹ̀ máa lọ smoothly díẹ̀díẹ̀ tí tó máa fi sọ tán ó ò ní mọ̀ náà. báyọ̀ ń sọ bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ yìí ò yẹ báwo mo ṣe fẹ́ ríṣẹ́ mi gbà báyìí àbò mọ̀ pé ọmọ pípọ̀ yìí mọ̀ra wọn ìròyìn yìí á ti kárí yìí ìjọ ta ló fẹ́ pè mí tó fẹ́ kọ́ máì tí orúkọ mi ní báyìí nísìn. Máyọ̀wá jọ gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí ẹ yìí ṣé o fi tó mọ́ mi létí? ṣó ti jẹ́ kán mọ́. ní tí ṣàlàyé fún mi. ìwọ náà kò kù náà báwo ni nǹkan tó ń ṣẹlẹ̀ tó tó ìyá dúró nǹkan tó ń ṣe ẹ yìí wọ́n máa ṣe ẹ ò ní fi tó ìyá tó bí ẹ létí ah no no no no it is not done ah, o oh, ní ní gbogbo eléyìí o ah, eh, tó yẹ We have to buy sọ fún mọ́mí ìsìn at least eh, wọ́n máa mọ ibi tí ó yẹ kán lọ àbí wọ́n máa mọ nǹkan tó lè ṣe ojú tá a fi wò àwọn lè máa fojú yẹn wò exactly you see eh, my one. mo rí sẹ́ǹsì nù kan tí báyọ̀ sọ please lọ bá mọ́mí jẹ́ kí wọ́n at least you know now pé kọ́ mọ̀ nǹkan tó sọ yẹn ọ̀rọ̀ ni o pátápátá gbogbo ọ̀rọ̀ ló ti sọ yẹn ìyá wa ni wọn o you get bẹ́ẹ̀ ni. ti bọ̀ so come on you are a man bó ṣe ń ké yìí ó ń rí bákan lára mi. kí ló dé tíwọ náà lọ ra ọjà tó lọ rajà fíìkì ẹ tó kú lọ fún wọn. kí lè sọ iṣẹ́ ẹ̀ mọ́mọ́ tẹ̀ bímọ ni ṣé mo mọ tẹ bímọ ni báwo mo ṣe máa lọ kó owó ọwọ́ mi owó ọwọ́ mi ra nǹkan tí ò da dípò nǹkan tó dáa fún wọn ẹni kò mo ṣẹ̀ṣẹ̀ ń bá wọn díù nàmá mi ẹni kò ni mo ṣẹ̀ṣẹ̀ ń supply wọn ní company yẹn bó ṣe ṣẹlẹ̀ kò yé mi ó rú mi lójú ni màmí ó rú mi lójú ni kò yé mi. wọ́n ní ó tójú mi o. kò sí wàhálà lọ kó ẹrù padà síbi ọ̀dọ̀ àwọn tó ti rà kó dá padà fún wọn pé fẹ́ẹ̀kì lọ́tà fún mi. ẹ fẹ́ ràn mí lọ sẹ́wọ̀n. ẹ̀wọ̀n báwo màmí ẹ fẹ́ rán mi lọ sẹ́wọ̀n rí. ṣé àwọn tó jẹ́ pé sojúmọ́ báyìí ni mo ṣe rí pọ́ọ̀dìjìnà ta tẹ́sítì gbogbo ẹ̀ ta rí pọ́ọ̀dìjìnà ni màá tún padà lọ bá wípé fíìkì náà tà fún mi wípé mo fẹ́ mo fẹ́ bọjà wọn jẹ́ rèé. Ah, màmí ẹ wo ẹ tètè jáde sọ̀rọ̀ yìí o ẹ tètè jáde sọ̀rọ̀ yìí o ìkọ́sí wàhálẹ̀ tó ṣẹlẹ̀ tí mi tiẹ̀ fi bẹ́ẹ̀ kà kún eléyìí ló tún ṣẹlẹ̀ báyìí o màmí nǹkan ti ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ o nǹkan bàjẹ́ lọ o. ọmọ tó ṣẹlẹ̀ báyìí ibi tọrọ péde yìí èmi náà wá wá kúnrin ẹsẹ̀ mi màá fi ibi tí n bá máa gbà wẹ́ lọ ṣó ti gbọ́ ọlọ́run àbáwá yanjú ẹ̀ ó ti gbọ́. torí gbèsè tó wà lọ́rùn mi nísìnyí kò ń ṣe kékeré mílíọ̀nù ni màmí. ó ní jẹ gbèsè lágbàá. màmí. ọlọ́run àyanjú ẹ̀ sẹ́ ṣáà fọkọ ẹ̀ balẹ̀ ṣó ti gbọ́. màmí ẹ tètè o. Ah gbèsè tó wà lọ́rùn mi nísìnyí kò ṣe kékeré o mílíọ̀sì ni o kò ṣe kékeré o. adigbèsè ò ní wọlé tọ̀ wá agbára ọlọ́run. wo kó rọra o má yọ̀ wá. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jọ ọba kẹ́mi ara ẹ̀ òkè o. àdágbé àdáfà ajá tó ti rí ni tó ń dúró. <laughs> ọmọbìnrin yẹn jẹ́ ní sùúrù ọmọ mi náà sọ wé bá ọmọ mi náà yẹ ọmọ kẹrẹ kúlẹ̀ tó yẹ lọ mẹ́ta ọmọ tó ti kú ọjà ọmọ mi ọmọ mi ni ọmọ mi ni mo wá ní kejì ni mo wá ní kejì ni ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹgbẹ́ kúlẹ̀ tó ní lọ́sùn la mẹ́ta mo ní kọ́mọ yìí ti padà ọlọ́wọ́ ṣe é ní ọkọ̀ balẹ̀ ó tún máa jọ àárẹ̀ sí lára ah, rẹ̀ wọ́n ṣe dáadáa ọmọ mi ọmọ yín bá mi jìyà ẹ lè mọ. ẹbí ah! sí bá mi ẹ̀dá mi ọ̀pọ̀. Ah. àfikítẹ̀lẹ̀ àfikítẹ̀lẹ̀ máa tẹ̀lé ní sẹ̀ àfikítẹ̀lẹ̀ àfikítẹ̀lẹ̀ ẹ̀dá mi jẹ́. kí ló ṣẹlẹ̀ ẹ wò ó ọmọ wọn ni. kíta ọmọ yẹn náà kí ni àríkèjì wọ́n mọ̀ tó jẹ́ ọmọ ọ̀bọ̀kẹ́ báyọ̀ ti fọ́ mú jáde. sun látọjọ́ yìí pàtíkúlálẹ̀ tó ń sun láàárọ̀ yìí ìgbà ọlẹ́kùn yẹn máa gbárajọ tó máa jí ọmọ yẹn má wò o at least ìrẹsì tó fi ń sun ẹkún yẹn náà ni wípé kí ọmọ yẹn lè jí àbí ṣé ẹkún jí ọmọ ni kò sẹ́ni tó sọ wípé n tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó pé kò dùn òun ó dùn mí ó dùn ẹ́ ó dùn everybody bó ṣe wu ọlọ́run ọba ló ń ṣọlá kò sẹ́ni tó lè blame ọlọ́run pẹ̀lẹ́kù tó ń sin ò lè jí ọmọ yẹn you have to move forward òròmọdìẹ tó bá máa kọ ní àgbàlagbà àṣà ò ní gbé ní kékeré why. bùrọ̀dì ṣe mọ̀ pé kí a kó ṣe mí nìyẹn. Oh, bó ló ṣe máa sọ yẹn fún mi ṣé ẹ lọ tó torí ẹ parẹ́ no tó bá parẹ́ ń sì tó lọ bọ́ ọmọ yẹn ṣé ẹ lè mí géèmù ṣé ọ̀kẹ́ mo ṣọ́ọ̀tì ni mélòó mọ̀ tí yẹn bí tó ti kú kó tó bí wọ̀ dúró àbíkú da ìyá ẹ̀ láàmú rẹpẹtẹ gan. ṣé wọn tún máa dó sí mi pé ọlọ́run á jẹ́ kí eléyìí kó dúró kó lè sin èmi tí mo jó bí ẹ̀. àbíkú dá wà láàmú life dey continue ó bá tí mo sọ fún ẹ. ọmọ tó bá máa sin ni ò ní kú lójú ẹni. anigẹ́rù gbọ́ra nù nígbà tó bá look you know you are very beautiful nígbà tó bá look beautiful padà tó jáde lọ tó ṣe fàájì lọ ìgbà ló máa rí ọkùnrin míì tó máa padà fẹ́ wàá bẹ̀rẹ̀ sí bí ọmọ inú èmi náà wàá padà dùn

kò sí wàhálà kò sí wàhálà tẹ̀sí mọ̀ mí lánàá kó tó dòní ifá ò bá wa wá yanjú sí i ẹ fọkàn yín balẹ̀ ẹ lọ́ọ̀rẹ́ mi àti wàmí bó bá ṣe jẹ́ màá pè é ṣe ìyá mi. ẹ káàbọ̀ o ọ̀dọ̀ arínájà ńlẹ̀ dé yìí o. arínájà arínájoró arẹ́tùyó ogun èmi lò kòkò mẹ́ kí ọmọ ajímu tábà ogun kí ni mo fẹ́ ṣe fún yín ní pàtó báyìí ò kí lè bá wa gan-an. ẹ ṣé bàbá mi ọmọ mi máyọ̀wá lórúkọ ẹ̀ hmm. ṣùgbọ́n àdánwò kan déédéé dé tó ń dà á láàmú gidi ah, ah. gbogbo iṣẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ kòrùn kó sàn lára ẹ̀ ń ṣe ló tún peléke sí. àṣà. ìyẹn ni mo ṣe wá sábọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ṣe ni kí n wá sí bíbá ẹjọ́ ẹgbà mi ẹ ṣàánú mi hmm. kọ́rọ̀ ọmọ mi dayọ̀. Hmm. ọ̀rẹ́ ẹ̀ ó dayọ̀ ọ̀nà tó dáhùn lẹ́tọ̀ yìí nítorí ká tó dágbádá ńlá láti mọ̀ pé ní ńlá lágbádá ńlá tọ́ sí ká tó rán ṣòkòtò bẹ̀m̀bẹ̀ ńlá ti mọ̀ yìí pé alámùtún ni ṣòkòtò bẹ̀m̀bẹ̀ tọ́ sí nígbà tẹ́ ẹ ti wá tọ Ọ̀rúnmìlà wá gbogbo ìṣòro yín pátá òun ni fáwọ̀bá yín wá ìyànjú sí àmọ́ ká tó wá dáwọ́lé ohunkóhun ẹja bí fálèrè nítorí ifá òun ni akọ́ni nímọ̀ bí èyí kan ẹni nígbà lọ́ọ̀ mi ẹni onítàn la ti ń gbọ́ tàn ẹnu ọlọ́fà òun la ti ń gbọ́ mọ́ta bá ifá ní gbólóhùn. ifá ifá ojíire ọ̀rúnmìlà ojíire ìgbàgbẹ́ bá dóko làárọ̀ àgbẹ̀ ìgbà tá a bá jí ni làárọ̀ ẹni ifá bó bá roko kó o dé ọ̀rúnmìlà bó o bá rodò kó bọ̀ iwájú ọpọ́n ọ̀fá o ẹ̀yìn ọpọ́n ọ̀fá olùkúnrọ̀tún ọlọ́kànrán ló sìn àárín ọpọ́n ìta ọ̀run bó bá ti rí ni orí má fi eré pé bí má fi bí péré má sì fòlòlò fọ̀hùn má fi ewé èyeyè pé ewé èyeyè má fi ewé òrìrò pé ewé òrìrò tó o bá rí ibi kó o sọ tó o bá rí ire kó o wí kíbi ó wọgbó kiri ó wọlé ẹ̀yìn wàá lògiri ta ànàmú ní tọ̀gà. Ah. <laughs> Eh, ifá bó bá kanlẹ̀ àkàtẹ́ láhàn mi bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣẹ́ awúwa lótùfẹ́ bẹ́ẹ̀ ló bá toko dé ẹ̀lú a máa igi jónájóná títí igi dèrú adíá fún olóbùrò tí ń ṣe ọlọ́jà láàrin ẹyẹ olóbùrò ṣoore fẹ́yẹ ibi lọmọ ẹyẹ fi ń ṣolóore ẹ̀wà wẹ̀gà ṣùṣù bó ṣe ń fẹnu faṣọ olóore yá ẹwẹ́ ga ṣuṣu bó ṣe ń fẹnu faṣọ olórí ẹ̀yà ẹ̀wà wẹ̀ga ṣuṣu ifádéo aláṣẹ ọ̀rúnmìlà abiṣẹ́ ọ̀pẹ warawara ifánikínkín ọ̀rúnmìlà ní í ṣe yín pẹ̀lẹ́ ṣé ẹ rí gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ sárákùnrin ifá mi wípé ó ti ṣe èèyàn ni ọ. èèyàn tó ṣẹ̀ yìí òun ló wá ń bínú sí tó fi wà nú gbogbo rò Ifá tún tẹ̀síwájú ó ní tó o bá ti lè wá ẹni tó o ṣẹ̀ yìí tó o bá ti lè wá kó o bẹ̀ẹ́ tó sì gbọ́ hmm. ní gbogbo ohun tó bá ń ṣe ẹ́ ló bá parẹ́ gbogbo ìṣòro ẹ ló bá dihun pẹ̀tẹ́lẹ̀ ni mo bí wọgbó nírè padà bọ̀ wálé Ifá nù. ìgbọ́n tó sọ ọ̀gá ló ṣe. màmí hmm? ẹnì kan ṣùgbọ́n tí rántí pé mo ṣe lábísí lábísí kan lọ bẹ́ẹ̀. ó ti rántí ẹni tó ń ṣe hmm. ó ní lábísí ni. ọlábísí. ẹni tẹ́mi náà mọ̀ ni. ẹ mọ̀ dáadáa. bẹ́ẹ̀ ah ó ti dáa ẹni gbẹ́ kòtò gbẹ̀jìn ẹni kó sínú ẹ̀ ò sì dá lápá ọ̀nà tóóró tóóró tóóró tó bá débẹ̀ òun náà nù lọ́rẹ̀ẹ́ bẹ́ẹ̀ tó bá ti bẹ́ẹ̀ tó bá ti gbọ́ bó o bá ṣe ń lù báyìí ni ó mọ̀ dún bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ ò gbẹ́bọ́ bẹ́ẹ̀ ni ìgbàjò nítorí ẹja tí ò kú kò lè kákò bẹ́ẹ̀ ni. wo Máyọ̀wá èmi máa support ọ̀rẹ́ mi láti máa gbẹ̀bẹ̀ ẹ̀ yes torí wà tó wù kó ń ṣèwọ ọmọlúwàbí rárá wà tó wò ó dáa ìwà ìkà ìwà ẹni ìbí ìwé èèyàn burúkú. kò rí bẹ́ẹ̀. jọ fún mi báwo ló ṣe rí so gbogbo gbà yẹn ń sìn o kò máa ń pretend fún wa ni òun ṣe bí èèyàn gidi o wá débi bàyẹn sí wá kẹsẹ̀ lẹ́sẹ̀ wá ń bẹ̀bẹ̀ kọ́ wá gbẹ̀bẹ̀ ń sin àbí. kò rí bẹ́ẹ̀. Ah, kò rí bá o sọ fún mi kò rí bá o wà nínú kí nífẹ̀ẹ́ ọkùnrin mi mo nífẹ̀ẹ́ to the extent that gbogbo nǹkan tó fẹ́ pátá báyìí ni mo ṣe fún ṣó ti gbàgbé ni. ṣe ń bọ̀ yẹn nísìnyí tí chaos bá ṣẹlẹ̀ gbòòrò tó kọ bẹ̀rẹ̀ sí ní tó ń run helter skelter jọjọ lọ ṣe pẹ̀lú nínú òun ló máa fi ṣe gbogbo wàhálà yìí. wọ́n kí ló fẹ́ ṣe. ibo ṣé o ò rí time tó ń wọlé ni ṣé time tó tẹ̀ yẹ kọ́mọlúàbí máa wọlé ni that aside o tún wá lóyún sínú kí nǹkan kan má lè ṣẹlẹ̀ kó di pé o fẹ́ sáré ṣé pẹ̀lú oyún ló máa ma stress ọmọ mi. babe iṣẹ́ pọ̀ lọ́fíìsì mi and mo dé ní láti round up ẹ̀kí tó máa bọ̀ kó tó kẹsẹ̀ yeah breaking news I've been thinking about this for some days now and I think it's high time that you stop this work yes because I can't allow you to be putting my my my my my, my child through all this stress. baby. yes. báwo it possible. no I want to know how much you earn every month. màá máa fún ẹ ó yá. o oh, ok o oh, mọ̀ pé tó bá di ìgbà tó fẹ́ bímọ nísìnyí gbogbo stress tó ń puta rẹ̀ tú gbogbo ẹ̀ ló máa máa ṣọ́ á di pé wọ́n náà fẹ́ ṣe kinní fún yàn. don't go where you have to stop this work and that is it i'm tired of all of this. Ah, really? yes. Are you serious? I'm very serious. Damn serious. I should stop working. You have to stop working. Èló ló ń fún ẹ. No, sọ fún mi náà, èló ló fún ẹ any amount tó máa fún ẹ lọ́fíìsì níbi iṣẹ́ yín máa máa fún ẹ ó yá sọ̀kan mi yes. We you allow her to put her mommy through this stress now? Come on. Okay, sir. It's okay. Now why you are the para? Báwo ni mi ṣe ní para? Pẹ̀lẹ́. Kí ló wá ti jẹ látàrọ báyìí sí? Mo gbà pé mo ṣàṣìṣe gbogbo ẹ̀sùn tó bá fi kàn mí nísìn pátápátá gbogbo ẹ̀ ni mo rẹ́dí àti accept dáríjì mi ayé mi ò nítumọ̀ ṣàánú mi. mo bí bàí máyọ̀wá tá a bá sọ abẹ̀bẹ̀ sókè ní ìgbà ìgbà ibi pẹlẹbẹ náà ló ṣe máa fi sílẹ̀ ṣòye èmi ọlábísí mi ò rẹ́dí láti dáríjẹ i am not ready. ọlábísí you are right tí a bá sọ abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ yẹn náà ló máa fi lílẹ̀ tí a bá ní ká wo dúdú ìfọ̀n àhọ́ra tí a bá ní ká wo béjò ṣègùn tó wípé ká dáná sun títí tá a bá ń fi dáná sunlé kò sẹ́ni tó máa mọ̀ ọ̀làbẹ̀sẹ̀ ṣebí wọ̀ rèé wọ́n ní tí Ọlọ́run bá ti gbèjẹ̀ dá kí lolúwẹ̀ tó ń bínú fún. ṣé bóun ló ti rí aláìlógo mistake ẹ tó dẹ̀ wá bẹ́ẹ̀ àbúrò òòjú mo fẹ́ kó dáríjì. Ah, sísá ah no no no máyọ̀ wọ́n ń ṣèyàn tí mo lè dáríjì ẹ mọ̀ nǹkan tí mo bá ṣe ẹ mọ̀ nǹkan tí bàbá yìí fojú mi rí. I know. Ah! kò sí nǹkan tí mi ò mọ̀ àmọ́ ọlọ́run ti gbèjà ẹ̀. Ọlábísí I know who I was before I met this guy. Ah, sister, no, no, no. Kò má ìwọ̀n ṣe ní tí mo lè dáríjì. Ṣé máa dáríjì? Máyọ̀wá, ìwọ náà kò kún. Àwọn kò tún ṣọ̀rọ̀ ibi. Nǹkan tó ṣẹlẹ̀ yìí, ẹ ṣáà jẹ́ ká parí ẹ̀. Ah! kí ni tìbílẹ̀? sista nǹkan tó ṣe ò dáa ẹ àbáwí nǹkan tó ṣe ò dáa. ọkọ ń ṣèwọ ló ṣe ẹ. Ah, ah, ah. Love is beautiful. Love is beautiful. When two rivers one, it's so beautiful. Life is boring without love. Two are better than one. Cause they have a good reward for their labor. It's a beautiful thing. Oh, yes, coming. Oh, Mr. Mayowa. Sir. Sit down, sit down, sit down. <laughs> Báwo ni nǹkan? Ẹ pẹ̀lẹ́. Ọ̀gá o ẹni kẹyọdí sí wa kẹtún bẹ̀ wá wò àwọn fàbọlẹ báṣẹ wa dé. torí ẹ náà ni mo ṣe ní kí n wá yọjú sí i pé ká lè tètè mọ bá ṣe máa ṣe àwọn transactions yẹn bó ṣe máa dé ọ̀dọ̀ tiwa ká máa sign àwọn necessary documents láti máa bẹ̀rẹ̀ ṣẹ́kẹ́ṣẹ́ lè tètè parí. Mr. Mayowa mi mọ̀ bóyá ẹ understand nǹkan tí mò ń sọ ni mo ní iṣẹ́ tẹ wá síbí lánàá tẹ wá sign gbogbo document tó yẹ kẹ́ sign tá a dẹ̀ tún transfer owó sí eighty million naira lánàá yìí tẹ̀dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹ ti rí alert kẹ́ tó tọwọ́ bọ̀wé ìyẹn ni mò ń sọ wípé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ìbò lẹ bá wa bá dé ẹsẹ̀ gẹ́ẹ̀tì mi ni nà ọ́. ọ̀gá èmi wo ni mo wá bí lánàá ọ̀gá òun náà ni mo ní kí n wálé ni because èyí náà lẹ sọ fún mi pé kí n wá ẹ̀rí pé mo tètè dé ká lè tètè ṣe àwọn nǹkan tá a máa ṣe ká bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ lẹ́yìn tètè parí. stop that ṣé wàá all right. èyí ni ẹ stop ẹ jàre kí lẹ́mí báyìí ò ní làgímẹ́ǹtì no what do you mean kí ló ṣẹlẹ̀ gangan náà ṣé n tí mò ń sọ kò yé yín ni. ọ̀gá mi wá bí lánàá. kí lẹ mean by that ẹ ní sùúrù jàre ẹ jẹ́ gbogbo nǹkan tẹ sáì máa fi hàn yín nísìnyí. ẹ rí i pé ah. ṣé mi ọ̀gá. ó dà ń pé bóyá ẹ rò pé mò ń ṣeré ni ẹ má máa fa àwọn tí ò yẹ kí ẹ máa fi ṣàwàdà ṣàwàdà o kì í ṣe company name yín ló wà ní báyìí. oh yes oh okay ẹ ṣẹ̀ṣẹ̀ rí díẹ̀díẹ̀ ta ló ní passport yìí ẹ eh, passport photography ta ni picture wà me. Okay, good um, lẹ́yìn yẹn the last one ta ló ní signature yìí. now what, what are you not telling me kí wàá lè túmọ̀ kọ́tẹ́ sọ yẹn. ọ̀gá mi mọ bí lè ṣe ṣẹlẹ̀ mi wá bí là. Ah! mr bayo. Sami mi wá bí lànà sá. ṣé tí ẹ ò bá gba owó ẹ máa sáìn ẹ wá sọ̀sọ̀kúsọ lọ́dọ̀ mi ẹ stop ẹ. ọ̀gá mi mọ kókó ń pa ẹ mi kò mọ sáìn ẹ i know nothing about this mi mọ mi wá bí lànà. mr bayo wa. sá mi sí bí lànà sá ṣe wà ọ̀rẹ́. mo mú wa òkè ọ̀gá. ṣé nǹkan kan ò ṣe yín. n kò ṣe mí ọ̀gá mi kọ́. ṣáyé ò dà yín láàmú. ayé ò dà mí láàmú. will you stop that my friend. ewu ni sókun sọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ́jà ẹlẹ́nu náà kí ló ṣe yín náà. ẹ̀rẹ̀ ń fi tí ò dá ṣàwádà ẹ̀ ń correct yẹn ẹ̀ ti sọ òṣì ọ̀rọ̀ yá lẹ́nu will you stop that rubbish. kí ni gbogbo ṣe ok ẹ ti rò pé lè lu company tiwa ní jìbìtì àbí. ọ̀gá mi ò má. ẹ wá síbí ẹ sáì àfún yín lówó lọ ẹ débi à ń bèrè pé bọ̀dẹ̀ bá ṣẹ́ dé ẹ sọ owó ìwòrò jáde lẹ́nu ṣé wàá ọ̀rọ̀ ẹ̀sà. ọgbẹ́ ilé ìfẹ́ jọ àkóbá bá kan bí mi mú gbogbo ń pa ẹ̀mí gbogbo mi rìsíbà láti kankan mi tiẹ̀ wá oh. síbí lánàá. ok àti mọ́rú yín àti mọ̀rú yín ẹ̀yin oníjìbìtì báyìí. ọ̀gá mi ń ṣe máa bára yín nísìn. Ah, oh, oh, ọ̀gá ìṣàlùmí kò ṣe mí gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ọ̀gá wa stop that nǹkan tó ṣe kó fúnra rẹ ti fojú ara ẹni kan tó ṣe. mímí ìmọ̀ kókó ń pa ọ̀gá ẹ ẹ ẹ ẹ ṣe ṣáà ní yẹsà màmá náà yóò dùn ẹbí mọ ọfíìsì jẹmọ mi lọ́wọ́ yìí àkóbá lè bá yóò jà ọgá ẹsẹ àná àkóbá àwọn èèwọ nìyẹn mímọ kókó ń pa ẹ. wíyí tó fẹ ẹ lọ. màmí kọ́mà kan tún bàjẹ́ sí i tí mo ti ẹ̀rọ pé solution ti dé gbàgbọ́n ní lọ bẹ̀rẹ̀ lábìsí màmí ń kó dá sí o ó ń bàjẹ́ sí mi ṣé rí gbogbo bí mo ṣe wà yìí pákéjì lásán ni màmí o. nǹkan tó ń jó mi lábẹ́ aṣọ màmí mi lè fẹ́nu mi sọ mi lè fẹ́nu mi ròyìn. ṣé mo wá wù ẹ́ wọ̀ ni kì í ṣàṣe pé mi náà kúkú tiraka mo kúkú gbé gbèsè ọdún awo ta lọ ohun tó sọ fún ẹ náà ni wípé kó lọ bẹ tó ṣẹ nígbà òde wá bẹ́ẹ̀ ni tó ṣe ń sìn tí gbogbo òde wá yí padà àwa tún padà lọ síbẹ̀ náà ni ibẹ̀ làtúnṣe ṣì wà náà ni. wọ́n ní bóyá ká máa lọ nísìnyí. ká máa lọ. bóyá ká máa lọ. ọ̀rọ̀ ìsìn kọ́ tó bá dọ̀la ká lọ èmi náà ti pè wọ́n lórí aago pé à ń bọ̀. Mami dẹ́ gbọ́rọ̀ yóò yé yín. Ó yé mi. Mi mọ nǹkan tó lè ṣẹlẹ̀ láàrin èmi báyìí bá ṣe wáyé sọ́la. Mami ojoojúmọ́ ìṣẹ́jú ìṣẹ́jú ni gbogbo ẹ̀ ń bàjẹ́ sí. Ẹ mo ti gbọ́ pé dàbí mò ń bọ̀ ètò ìjẹun o. arínájà ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ gbogbo ẹ ti sú mi o ah, ah, ẹni tó sọ wípé kó lọ bẹ̀ pé òun ló ṣe ó ti lọ bẹ̀ ṣùgbọ́n kọ̀rọ̀ kí gbogbo ẹ̀ sàn níṣẹ́ ló tún peléke sí. màmá màmá mi kí ló dé tẹ̀ ń pẹ́ ọ̀rọ̀ sọ báyìí náà. a ní nǹkan bàjẹ́ lọ ayé mi bàjẹ́ lọ ẹ̀ ń sọ pé ó lọ bẹ̀ kókó bẹ́ kó tiẹ̀ di wípé ẹ sọ fún mi pé kí n lọ bẹ̀ mí mú wọn bí láìfi mi ṣe bàjẹ́ tó. ìsìn yìí after tí mo ti lọ bẹ̀ tó wádà mẹ́gbó wọ́ọ̀sì sí mi ṣé kí mo fẹ́ ṣe báyìí ẹ má wò mí ràn ṣàánú mi. èmi tí mo ní kó lọ bẹ onítọ̀hún mú mi tí mo rí kí n tó sọ bẹ́ẹ̀ tójú mi yójú mi tẹ ìlà kedere bẹ́ẹ̀ ni tẹnu mi yẹnu mi tẹ ìkébò sí mo mọ ohun tí mò ń sọ ó sì dá lójú párábìnrin yìí ló ṣẹ. èmi ìmọ̀ ẹni tí mo ṣe mo ń ní. òun ni. òun ní àmọ́ bí gbogbo ẹ ṣe wá dojúrú yìí náà ló ń jẹ́ kàyéfì fún mi. Ah, ó yà wá náà lẹ́nu. ẹ̀yin mo ń bọ̀ kúdà náà fún mi lọ́wọ́ àlàáfíà yìí fún mi lọ́wọ́ àlàáfíà yìí. onílé yìí ọwọ́ yìí mo bodè kí n tó wọlé o. àgọ́ àlà mo bodè oṣù ajá òṣùpá ni mí mo bodè fẹ́lẹ́dùmarè ọba àtẹ́lẹ̀ ọwọ́ labálà àmẹ́ni tó kọ́ ǹbámu lọ́la tó kàtẹ́wọ́ máa mú wa bẹ ránṣẹ́ ẹ̀yìn dúdú dúdú níjọba nílẹ̀ mọ̀ dúdú mọ̀ rẹ̀rẹ̀ níjọba nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀rẹ̀ ní jọba nílẹ̀ kẹfún kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ó dé a kì í fi jùjú bawo lójú mo fẹ́ rí i. òun náà ni òun náà ni. kí ah! ló wá ṣẹlẹ̀ báyìí. n ò lè mọ̀mú lòmù mo mọ ohun tí mò ń ṣe. kí ló wá ṣẹlẹ̀. tó bá kọ̀ lódì ìṣẹ̀lẹ̀ àfọ̀ ní ẹ̀yìn arábìnrin tó lọ bẹ̀ yìí ǹjẹ́ mo lè fojú gan ni ẹ̀ ẹ lè rí. ẹ ṣọ̀nà bó ṣe máa débí ìgbà náà láwà mọ oyin tá a kọ sí gbẹ̀dú. ó dà ká lọ fìyẹn ṣiṣẹ́ ṣe wà. ó dà ó ṣe sórí burúkú ayé ò ní bàjẹ́ gbogbo ohun tó ti wá wọ́ látòkè tẹ́ ìdélẹ̀ gbogbo ẹ̀ lélẹ́dùnmáyè yóò bá wa wá ìyanjú sí ẹ fọkàn balẹ̀ ó ṣe àná ó yà ó yà gàgà lọ ká lọ fi èyí jẹ máa ẹ tètè mú débi o àbí ò ní kúrò ọ̀pẹ̀lẹ̀ ò sì ní ṣèké. arínájà lọlábísí tá ń sọlẹ̀. ah ah ìyá mi ọmọ erúre ọmọ onílé káyàkáyò ọmọ abẹ́lẹ̀jò tajátajá ah ah yóò dáa fún ọ ọ̀ọ́ni ṣìṣe ọ̀ọ́ni wálẹ̀ ọ̀ọ́ni yọ́jò ọ̀ọ́ni kákò o sì ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ ah ìyá mi máyọ̀wá ti ṣẹ̀ ẹ́ ó ṣẹ̀ ẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà àmọ́ mo á fẹ́ kó o bá mi dáríjì bẹ́ẹ̀ ni kò sí bá a ṣe jọ máa wà tá à ní ṣẹra wa ààrẹ má jà kan ò sí ajá má parí ẹ̀ ní òdà dákun bá mi dáríjì. bàbá tí bá tẹ sọ ipò yé mi wọ́n ni mo pa because báyọ̀ wà lélẹ̀ mo ti dáríjì in fact ọjọ́ tèmi àti ẹ̀ tún bíra gan ó ní kí n ṣàdúrà fún mo dẹ̀ ti ṣàdúrà fún mo dẹ̀ ti dáríjì so eléyìí tó ní kí n tẹ̀lé òun wá síbí báyìí mo kàn fọ́ọ̀sì ara mi wá ni because mo ti dáríjì. are àwọ̀ eh, eh. hmm? bóyá kí n kú sọ ẹ̀ṣẹ̀ tí mo ṣe lábẹ́sí kẹ́ bá mi bẹ̀. sọ àbí ó ọjọ́ sí tí mo sọ fún yín wípé èmi kọ́ ni mo ní hmm. má mi rán ìmọ̀ pa ọ́ èmi mo lo oyún yẹn. Máyọ̀wá Máyọ̀wá mo dáràn ẹ gbà mí Máyọ̀wá ìwọ ló lóyún ó parọ́ fún mi ó pa irọ́ tó tó yìí ó pa fún mi ọmọ burúkú ni ẹ ó kì í ṣèyàn dáadáa ó kàn fáwọn èèyàn bóra lásán ni ọmọ lásán èkejì ajá ni ẹ ìwọ parọ́ fún èmi tí mo bí ẹ ó dẹ̀ ń sọ fún mi wípé ìwọ kọ́ ló lóyún àbọ̀ abálọ̀rọ̀ ẹ̀ màá lé akátá lọ kí n tó wá fàbọ̀ bẹ́ẹ̀ díẹ̀ lábísí ìyá mi torí ọlọ́run mi ò mọ nǹkan kan ohun tó sọ fún mi ni pé òun kọ́ ló lóyún o bí mo ṣe gbọ́ ló gbọ́ ọlọ́run ṣe ojú ẹ̀ báyìí bó ṣe ń sọ fún mi ṣáàjọ ni torí ọlọ́run. ló wá ń fún wa ní odidi ṣán ah! látọjọ́ yìí tí mo ṣe ń sọ náà nìyí ṣó tẹ́ ọlọ́run ni. Ah, ah, ah, àbírú ẹ̀yin ọmọ wo lè lé ìwúrí ọlọ́run. kò yé mi ẹ kò mí ẹ gbà mí. ìyá mi ló dáa fún ọ ǹjẹ́ mo lè wo ọwọ́ àlàáfíà ẹ̀ kí gbogbo ẹ̀ lè níyanjú náà ní gbogbo ohun tó ń rùn yín kó lè tán lẹ̀ náà ní dákun ọwọ́ àlàáfíà ọwọ́ àlàáfíà. ẹ rí fún babaláwo tó fẹ́ mú ọjọ́ ẹ ní mo ní kó wá kó wá túbọ̀ ẹnu oníṣègùn tó fẹ́ tọpasẹ̀ ohun ìwọ́dà ọ̀hún lọ tèfètèfè ò ń dẹ pápá o fẹ́ mẹ́ja ẹ̀ ń dẹ̀ gèrè ẹ fẹ́ máwọn tẹkùn ọtí tó lóun ó pajá ò ní lè pajá ọ̀gọ̀dọ̀ tó lóun ó pàgbò kò ní lè pàgbò ìgèdègèdè tó lóun ó pòbúkọ kò ní lè pòbúkọ wúlúwúlú mọ ẹyẹ wúlúwúlú mọ ẹyẹ ìjẹyìn níbẹ̀ lẹ́sẹ̀ àgbò onígbaṣọ ní fìrègbè jẹun adíá fún ẹ̀wí ayé tó bù fẹ́ gbà ọ̀run ẹ̀wí ayé là á pawó ẹgbẹ̀rún là á pọ̀ ọ̀hún mi là á arábìnrin ṣé bèjì ni ọ ni. mi ò ṣe bèjì o bàbá èmi nìkan náà làwọn òbí mi bí. ó sì dá ọ lójú. dá mi lójú. nítorí ohun tí mò ń rí nínú àtẹ́lẹ̀ ọwọ́ ẹ ni wípé ẹ̀jẹ̀ kan wà tẹ́lẹ̀dà ẹ̀ ń bínú sí máyọ̀wá o. ẹ̀jẹ̀ mi. bẹ́ẹ̀ ni. ẹ̀jẹ̀ kan àbí. fún ẹni kejì ọkọ mi níkọ́ ni mo fìyà jẹ o bàbá ẹ ló fìyà jẹ torí pé mo mọ̀ pé ibì kan ló máa wà báyìí òbí tó wá fèmí àti ẹ sí wo tó yẹ kó wá nínú gbádùn nígbà tí òjò sọ báyìí. mi lọ́kọ mi mi lọ́kọ mi bí kò ní kúkú fi àjẹ mi lọ́kọ mi gbé lẹ́sẹ̀ mi tó bá yẹ pé nǹkan tó tọ́ ni bàbá ẹ̀ ń ṣe fún wa ó kú ó kọ́ lọ́hùn bá yẹ pé kò tí ó tọ́ ló ṣe fún wa mọ̀ pẹ́lẹ́dẹ̀ yìí máa wò wọ́n á ṣètò tó tọ́ fún un ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú ìpàdé tuntun tó náà bá. Ah! Ah! Ah! mo dárùn àgbábì lákàná o. àṣà. nínú kò tiẹ̀ sọ̀rọ̀ mi lọ́jọ́ yẹn ni mi ò tèkè serious bẹ́ẹ̀ yẹn kò sọ̀rọ̀ tèmi ni. ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò. ó dáná ọmọ òun wá ń kọ́ báyìí o. bàbá ọmọ yẹn ti kú ti pẹ́ o. ọmọ olókù ọmọ ọmọ mi ti kú ó ti kú kí ni kí lẹ̀ ń ṣe ààfù ah, ìyá wàhálà ti dé bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ tá a sọ yìí pé ẹlẹ́dàá ẹ̀ ń bínú sí máyọ̀wá yìí tán ló ti kú yìí ah, kò sí solution mọ́ kò sí àtúnṣe kankan mọ́ wo mi máyọ̀wá ó ti lọ forí jálé agbọ́n agbọ́n ṣetán tí ó ta ti gbogbo ojú òòrùn kúndẹ̀kúndẹ̀ báyìí èmi mo wí bẹ́ẹ̀ fún ọ èyí ah, tó yìí ó ti fọwọ́ fa gọ̀bí ó ti di gọ̀bígọ̀bí mọ́ ọ lọ́wọ́ wo ó máa wọlé báyìí ò ní lè délé ó máa roko ò ní lè dóko ó tó kó roko dé ìdóko roko tó èmi mo wí bẹ́ẹ̀ fún ọ wo àfi kó o yá máa bẹ lẹ́dàá ẹ̀ kó o máa bẹ lẹ́dùnmáre pé kó yọnu sí ọ bí bẹ́ẹ̀ kọ́ ọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a bá wí fún yín kẹ́ ẹ tẹlẹ̀ jẹ́jẹ́jẹ́ òun rèé ohun tó fọwọ́ ara ẹ̀ fà Elédùmarè nìkan Elédùmarè nìkan. èmi Jídé Jàgò set set àwọn no set. mi ò safe I'll put it to ètò new company. why me among the rest. because you're a brilliant officer intelligent hardworking. àlàyé data ẹ ti expire advice kúkúrú pull mi Me le yín ko she she. Please, now your action are the wait for. Call action. I wan give person. Jago. Jago ọmọ òkókó kò kí ń ṣàkópa jẹ́ náà ọmọ tẹ̀yà bá bí. láyà ìdè rìsẹ́ǹbù bàbá. orí wo ni wàá gbé wá báyìí. ajẹ́rọ nínú. don't take love. alaye ṣe ká clean ẹni. tí ìwé tó yẹ náà calm down. My name Jide Jago. Jawa Jawa Jago Anna. He's the baddest. And I'm your boss. Ó doríta mẹ́ta fún dààmú àlejò ká lọ fi ọ̀já ràn pọ̀ ọmọ aláìmọ̀ràn ìjì wèrè bẹ́ẹ̀ làlàsẹ̀ ṣe lárí gẹ́lẹ́ lálálá ni. o ò rí arákùnrin yẹn ni. ayé ju ayé lọ èèyàn ju èèyàn lọ tí a bá fi dájọ́ kò séèwọ̀. olùgbèmẹ̀tò àkúkú má kú ní orúkọ tí à ń pe ikú bí ẹsẹ̀ bá mu omi á jò bí gèlè bá mu omi á jò. Ah, ah, ìyá ẹ̀rí ni mò ń wòye. but she is dead. sẹ́nu sọ̀hún àgbo màmá tí a kìlọ̀ fún tí ò gbọ́. díẹ̀ díẹ̀ ó ń dẹrùn alágbára. ṣé ẹ rí àwọn ọmọ tó tó jókòó bí ìgbà tó yẹ Chinese ní dájú. there is way you cannot cash your semester. sí. semester. tílẹ̀ bá ti ṣú dáadáa a máa mú kinní a máa lọ rèé mọ́lẹ̀ síbi tẹ́ni bọ́dẹ̀ ti ń rè. ó di ẹran ògún lẹ́ni èdè ayé mú ẹ lẹ́ni ẹ̀fọn ayé mú ẹ lẹ́ni ó di gbére àṣẹ níbi ọ̀rọ̀ dé yìí omi ti kún kọjá afárá. ibikíbi tó bá wà báyìí ayé ò ní dá. even if you no fit tell me why you no tell your bobo na say his sister just dey heart anyhow. ọdẹ dúró mi. ṣé ìwé ni màmá mú lọ sọ́dọ̀ bàbá ni. I want you. Want me níbo? Let's do ní compound yìí. If you know you love me, let's do now. Tó bá jẹ́ kígbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní bóbìnrin lájọṣepọ̀ ni, mo máa bí lọ́mọ. Ọmọ ọdún mélòó ni ẹ? Hmm? Jọ, ṣé o lágbàá lè ṣá? Ṣé kí n má parọ́ fún ẹ? Aṣẹ́wó lọmọ yìí náà ó yá wálọ̀ mi. tá a máa ń ṣe nǹkan lọ́wọ́ ìwọ wọn máa dà èmi ò dẹ̀ kí n dà wọn máa dà kí n tó dà tó dà. alánú fóun ní ti pẹ́pẹ́yẹ. alánú fóun ní ti ògiri àlàpà. ewúrẹ́ ti wà lẹ́sà nítorí ìdí kọ́ńkọ́ rẹ̀. bí ẹ̀dọ̀ bá tẹnu jẹun á ti tẹnu pọ̀ bí ìyẹn fi ẹnu kó yọ tèmi ikú ni. bọ́ọ̀mọ ẹ mọ́ ọmọ yẹn ti rìn owó ọjà. ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ dá ojú ọdẹ dá ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ dá oúnjẹ tó tọ́ sí ẹ máa máa gbé fàájà oúnjẹ tó tọ́ sí ẹ máa máa gbé fàájà jẹ ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ dá too late too late.